ọba tí ó yọ̀nda fún wa láti tún rí rọmdọ́nù ti ọdún yìí ó tún yọ̀nda fún wa kí a tún ní ìpàdé dáadáa yìí èyí tí ó sí nínú agbára wa bí ó sì àánú Allah subhanahu wa ta'ala ọlọ́run wa bẹ̀ ọ́ èyí tí a ń ṣe ní ọdún yìí má ṣe ní àṣemọ fún wa nígbàtí ọba yìí náà tí ó fààyè kí a máa bẹ́ ó sì fààyè ká máa ṣe àdúà ó fi ilẹ̀ fún wa òun náà la fi ń bẹ́ẹ̀ kí ó tún lọ́ra ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wá sí lérí dáadáa ẹ̀yìn ọpẹ́ àti ẹ̀yìn èyí tí a ṣe fún Allah subhanahu wa ta'ala léyìí tí kò ní òkà a ṣe ìkẹ́ àti ìgẹ̀ àti bùkún ọlọ́run fún aṣíwájú ẹ̀dá anábíwá Muhammad Allahumma salli ala Muhammadin wa sallim ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kọ bá aṣíwájú ẹ̀dá yálà sàlátù yìí ọun jẹ́ ìbádà èyí tí ọlọ́run subhanahu wa ta'ala tọpa wá láṣẹ pé ọgbọ̀dọ̀ mọ́ sí nínú ìsẹ̀mí ayé mùsùlùmí inna Allaha wa يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما yálà sàlátù yìí ó sì ń jẹ́ ìfi ìbùkún ìwá ìbùkún sí èyí tí a fẹ́ ṣe yìí ìkíníkejì tí ó rí ọjẹ́ mẹ́rin ọlọ́run mọ́sàlá ìbáni kẹ́ aṣíwájú ẹ̀dá lẹ́yìn èyí asàdúwà fún àwọn tí ọlọ́run ní kí a gbọ́njú bá dáadáa lọ́wọ́ wọn a bá wọn ní ojú ọ̀nà àlùbáríkà yìí wọ́n kọ́ wa wọ́n rè wá wọ́n darí wa gba ojú ọ̀nà tí abára wọ́n bẹ̀ tí àbá ma pé bó láṣe dójú ọ̀nà yìí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa alfáwa sama'atu sheikh alwalid abdul baqir muhammad ọlọ́mọ sàlẹ́bà ní kẹ́ bàbá ọkà ní gbogbo àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá ó kú ò ládùgbò wa yìí dé òkèèrè tí wọ́n jẹ́ àlùfáà fún wa àwọn ta tẹ́tìrà sí níwájú àwọn ta jókòó ní hílàkí wọn àwọn tí wọ́n kọ tírà ta kà nínú tírà wọn táwa náà fi ń ṣe ọgbọ́n ta fi ń ṣe ọ̀nà ọlọ́mọ́sálá ìbánisẹ́ nìkọ̀ọ̀kan wọn ní ẹ̀sìn dáadáa mo kí àwa ọmọ ìyá tí ọlọ́run ní a máa bára wa ní ààyè ọ̀wọ̀ yìí ààyè ìbùkún àwọn tí a bá ń ṣe níbẹ̀ tí ń kù díẹ̀ káàtó òun náà ni abẹ́lọ́hun ọlọ́run kó ṣe àforíjì fún wa ní títorí pé ààyè tí èyàn gbọ́dọ̀ sọ́ra nírú ààyè ta wà yìí fún ṣíṣe àti lílò àwọn àṣìṣe lè máa gbéyàn nínú ẹni irú èyí tó gbáwà wọlé àjókòó láìkọ́ ọlọ́run tó nílé nípa pẹ́tàlá tí ń ṣe wá sí tó ti mọ́ra ọ̀já rántí pé inú masalasi láwà idha dakhala ahadukumul masjida ata yusalli rak'ata aw rak'atayn kí ọlọ́run kí ó sàmójúkò fún ẹnìkọ̀ọ̀kan wa ọlá àti tó bí ọlọ́run àtàwọn nǹkan míì náà tí a máa gbébẹ̀ sí bí ariwo bí ọ̀rọ̀ sísọ tó yàtọ̀ sí ti ọlọ́run masalasi ìsinmi tí èyàn máa ti sọ̀rọ̀ ààrẹ ilé ọ̀wọ̀ ni àti nǹkan míì tí ó já lára wa tí ó bọ̀ ọ́lẹ̀ tí a ní rántí mú bọ́yá bí pépà ní bí kankan ni tí ó nìdọ̀tí nínú ilé ọlọ́run àìníládàbí tó fọ́lọ́run náà ni ó lè máa jẹ́sẹ̀ ní iwájú ẹ̀ abẹ́lọ́ nǹkan sàmójúkò fún wa àwọn ẹni ìsáájú tí dàdàrún kan bá já lára wọn wọ́n èyí jẹ́kọ́ bọ́ sínú masáàsí wọ́n jù sínú àpò wọn kí wọ́n má bà jẹ́ kan lọ ẹni tí ó kópa nínú ìdọ̀tí ilé ọlọ́run omi náà tó bá tún ṣẹlẹ̀ sí wá nítàlè mọ́ wọ́pọ̀ nínú àdáà tọ́wà fún masáàsí tààlù kàtán ẹlòmí inú wa ní ìsìn ìwó sẹ́lẹ́bì ìbọ́yá náà masásílà lóòtọ́ jẹ́ náà tí wọ́n fi fi sẹ̀fẹ́lì láì wọ̀lọ̀wọ́kùfù tí wọ́n fi ń sanwọ́ ẹ̀ láti nínú wọn ni tí ó ti máa cháàkì sẹ́ẹ̀tì lára náà lé ọlọ́m àwọn tí wọ́n sáájú wa máa tún sọ́ra débẹ̀ wọ́n máa sọ́ra débẹ̀ Umar bin Khattab tó bá ń sisi àwọn mùsùlùmí tí wọ́n fowó lọ́wọ́ ra epo sínú tọ́bá wá kànṣẹ́ tara rẹ̀ yóò pè kí wọ́n pa àtùpà àti mọ́sásí wọ́n lọ bó nǹkan náà ẹ̀dẹ̀ ń wá torí tó ń fẹ́ ṣe ti kéèsé títí àwọn mùsùlùmí ní kó mú fẹ́ ṣe títara tí tòun lòun fẹ́ ṣe òun sì lẹ́tọ̀ láti lò nínú nǹkan àwọn mùsùlùmí lẹ́ẹ̀jẹ́ pé wọ́n yáàfù rẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ fún un kò tún ṣe léyẹ ni wọ́n tún gbojú ẹ̀ níjọ tí ń ṣe kútúbà tí ń sọ fáwọn èèyàn pé ìsìmọ́mù wárì ẹ máa gbọ́ tí mo sọ fún yíò bẹ́ẹ̀ bá gbọ́ ẹ má gbọ́ lágbọ́dá alẹ̀ ẹ gbọ́ lágbọ́ yé ni o ọkùnrin ọgbẹ́ wí ní gbọ́ bá a sì gbọ́ kò ní yé kò lè wọnú etí wa lágbọ́yé

olóòdìgbọ́ bá tó sàlàyé ẹ̀wọ́ ọrùn rẹ̀ yìí tó bá lé wa ta bá mọ̀ ó mọ̀rún ní kílódé olóòrùn wò ó bí ìgbà pé ara aṣọ tí a pín tó pín fún wa nígbà dáadé nínú àwọn kan mùsùlùmí tàbóbò ogun kan tó pín fún wa òun ni aṣọ yìí wà èyí tó sì kọ́ níjọ́ yẹn bí mo ṣe ń wo ọ̀balẹ̀ tó báyìí bó ṣe wá tí ó sùn ọ́ tọ́balẹ̀ lọ́rùn ẹ kò yíá ẹni tọ́rọ rẹ̀ ọ̀bá sì yíá kò lè bọ́ wájú kọ́ máa sọ̀rọ̀ agbọ́rọ̀ lásìkò yìí ó ní sàlàyé àtò yíá ó máa rùn ní kí ọmọ àwọn làálà wá sọ̀rọ̀ lóòtọ́ aṣọ tí wọ́n fún bàbá àwọn ọ̀bálẹ̀ tó báyìí ṣùgbọ́n èyí tọ́ka bàbá àwọn náà lọ́kàn ohun tí tòun náà sì tó lò òun wáwọ̀ pé kí láǹfààní aṣọ méjì tí ó pé ọ̀kan òun áyá fi ti tòun fún bàbá àwọn pé kọ́ sọ mọ́ tiẹ̀ òun lọ́wọ́ àfà tó fi gòdú bẹ́ẹ̀ sí fún lọ ọkùnrin ní àlàá kúl nasma wàdà ya umar tọba níbẹ̀ rẹ̀ wúmọ̀ ní ìsìn ló lè sọ̀rọ̀ bọ́bá wá sọ àgbọ̀ yóò sì máa ṣe kíni yọ́mọ̀ yíà yọ́mọ̀ wọnú ìtí wa èyí tí mo bá débẹ̀ látara àyíká wa pẹ̀lú lílo wa sí ọlọ́run ní jẹ́ rẹ̀ mú ẹsẹ̀ lọlé ọlá àti tóbi ọlọ́run ah, mo kí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run yóò san wa ní ẹ̀san dáadáa yóò sì gbà ní ẹ̀san fún wa ìbùkún ni fún wa látara wípé àwọn nínú àǹfààní yìí tá a ní tààtí ẹ̀tún lè máa rí àwọn kan nínú àwọn àpá tí wọ́n kù tí wọ́n tún lè ṣàlàyé ẹ̀sìn fún wa. tí wà wá ti a di ọmọ kéwú táwọn náà wọn káàkiri ìbùkún ní fún ọ́ tó bá dásìkò káyà ayé tí fìtínà òun dé gẹ́gẹ́ bí sọ fún wa ara sọ́ọ̀lẹ̀ rẹ̀ nínú wa kí wá sọ náà ó ní tó bá di àsìkò ayé ní akhir tí wọ́n náà bá oríṣiríṣi nǹkan tó ń gbọ́ ọjọ́ ọmọ wípé ìmọ̀ kan ó ti gbàlẹ̀ ayé onítọ́bá ayé ọlọ́wọ́ ká ìmọ̀ kúrò lórílẹ̀ ayé tí ò ní sí màmá àwọn intizan ìlànà pípé yẹ́kùbàdùlẹ̀ tààjọ́ ma kí ó pọ̀ ní ìjókòó yìí nínú kí ó tí wọ́n fi kọ́ wa nínú èdè anábìnrin yakubadu lè ìlmà ó mú fí yakubadu wá nígbàtí ó wà mú mọ̀fúrù mọ́tlákù wá anábì ọ̀sọ́ wípé yakubadu lè ìlmà kọ̀bùdọ̀ ètò wí ni pé yẹ́bàdòlè ìlímọ̀ ìtìzà àní wọ́n máa ń lọ bẹ̀rẹ̀ èdè lápáwá tààtù mú mọ́sílà rí fi ìlú mi tààlò ní mafóòlù mọ́sílà ìtànàmí tún fi lọ wá mọ́sílà rí fi ìlú mi wá nítorí pé kọ́bùdù kò lè ṣiṣẹ́ ìkànpámọ́ tó fẹ́ fi mafóòlù mọ́túlákù ṣe yìí tó bá ní yẹ́tú bá tó lè ẹ̀yìn kọ́mùdọ́ tí èèyàn bá bú nǹkan bó ti ẹ̀jẹ́ pọ́lọ́hun ló fẹ́ ṣe bọ́lọ́hun bá bú nǹkan ó lè bú kókútá tí ò ní sẹ́kù kàkàmá tàbí kọ́gbà kọ́mọ́ sẹ́kù kàkàmá tọ́lá lágbára lè ardu jẹ̀míà kọ̀bùtọ́tù yọmọlẹ́yà ọba tó ní gbogbo ilẹ̀ pátá ọlẹ́kùnwọ́ nǹkan gbogbo ilẹ̀ méjèèjì ọlọ́run kọ̀pọ̀tù yọmọlẹ̀yà ẹ̀kúnwọ́ wọn ọlọ́kan níjọ́ àríyàmà anábi wá ní ìtìzáàní sọ́lọ́lọ́wà àríwọ̀sálà ìtumọ̀ ìtìzáàní bí ìgbà tí èèyàn káàkan irú aṣọ ìsì tá a bá ka kúrò lórí tébù àní lórí parẹ̀ mọ́ kò ní sẹ́kù kankan bẹ̀rẹ̀ nítorí pé kò ní kú ẹni kankan tí ó dò ní mímọ̀ mọ́ ló fi lo lápùfù ìtìzáàní ẹ̀yẹ wọ̀rọ̀ tó tẹ̀lé a wípé ó ń túnmọ̀ ètí mọ̀ sọ̀yẹ̀ náà nítorí tẹ̀lé ni wípé àtà ìdá àdàmìyà kọ̀ àyè ọlọ́wọ́ ọkà ìmọ̀ kó ayé tí ò ní sẹ́kùn oní mímọ̀ kàkàmá ara tí náà tí ó ṣẹlẹ̀ ní kẹrì ayé náà kí á làwọn èèyàn ṣe ń àwọn aláìmọ̀kan ni wọ́n ma mú ní asájú sàálù nígbà bá ti mú lásájú ó sì ma bí lèrè ọ̀rọ̀ ẹ̀sìn wà áfta òun náà ma sí fátíwá bẹ̀gọ́rẹ̀ ìlú láyìn níma àdábìnrin dọ́là òun gẹ́gọ́ sọ̀rọ̀ wà àtọ́lẹ̀ yóò tún ṣe kí yóò sàwọn mo ń fẹ́lẹ̀ yẹn bá wa dúpẹ́ pé ọlọ́run tún ṣàánú wa aláàrú àǹfààní tí a ní ká mọ́ fojú rénà rẹ̀ torí ayé tí ń bá nǹkan lọ síbi òpin ohun tó lè làwá òun náà ni ká máa wá ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn ọlọ́run àti tòkìsẹ̀ rẹ̀ tọ́bádà sọ̀kọ̀ fìtínà ọ̀gá tó lè làwá ní òun náà lè tẹ́lẹ̀kọ̀ọ̀kan wa táwọn ṣe yìí kásì sọ́ra fún ìdájọ́ pàápàá lórí fìtínà tó ti kọjá lọ pàápàá láàrin àwọn sàhábà ìdíwọ́nù lọ ìtààlà àríyìn wípé ẹnìkan ló sídá ẹnìkó kò sídá wọn ọ̀ràn wa fún ìdájọ́ lórí wọn nítorí pé gbogbo àwọn sàhábà rùdúlù fìkọ̀ọ̀tì gbogbo wọn lórí déédéé lọ́dọ̀ tiwa because ẹni tó ṣe fàyàbalẹ̀ sí àtàgbánú wọn àtọ́mẹ́kẹ́nu wọn ẹni tó ṣe fàyàbalẹ̀ sí ní gbogbo wọn وهم أبر هذه الأمة قلوبا هم أبر هذه الأمة قلوبا تبالي تعالى لا تلوكا بعد النبي lẹ́yìn ànábì tààlẹ̀ ní ẹ̀gbà jù nínú àlùwọ́mọ̀ yìí à ń kò tún sọ́tọ̀ mọ́ ọlọ́run ti sẹ̀dẹ́ èmi àtẹ̀yí kó tó ní wípa dé ayé ó ti mọ ìwáyé wa torí gbogbo nǹkan lọ́mà ó ti kọ́ ọ̀lẹ̀ bá wàlé ayé ó ti sùkọ̀ gbàtà wàlé ayé kí ló dé tí ò fi kọ àti ẹ sínú torí pọ́ ọmọ orúkú ẹ̀dá ti wà tọ́dá ní òfin kádàrà wáyé mi àti ẹ sásìkò rọ̀sùn káwà náà ma jẹ́ sọ̀hábà ìkítàrà ọmọlọ́ọ̀mù lè sọ́hùbà ti nàbí yìí ọlọ́mọ àmàsà wọn lẹ́sà nítorí kásì ó lè sẹ́kù pé kí wọ́n máa di alábàá ṣe olùlóyìnbà lójú ayé rasul sallallahu alaihi wasallam ridwanullahi ta'ala alaihi torí délé yìí bó kí wa ọlọ́wọ́ bá yọ́gbà ìjú wa ní ẹ̀sìn fún wa mo kí àwọn ọmọ ya pàápàá àwọn ọmọ ya wa tí wọ́n máa ń ṣe akitiyan pàápàá pípé tèmi ọlọ́run yóò ní wọ́n máa dààmú pọ̀ wọ́n dẹ̀ dààmú wọn lọ́lọ́run kádàrá tí wíwá fi rọrùn tọ́rẹ́dẹ̀ tí ọ̀pá tí kó lọ máa kéwú tí wọ́n sì fẹ́ sí àwọn àfá ẹ̀dùgbó wà láàrin ọkọ̀ ẹ̀tí èkó lọ máa kéwú tí sì fẹ́ sí àwọn àfá wà láàrin a máa pọ̀ kọ́lọ̀wọ̀n bá kọ́ gbadé ẹ̀sìn fún wa torí sísí ọ̀dà bí gbígbà àti ìláyọ̀ gbogbo tá ṣe àìláyọ̀ ayọ̀ wa nígbà tá bá déwájú ọlọ́run tọ́lọ́run tẹ́wọ́gbà nígbà náà látó nídùnú kò látó láyọ̀ torí wípé ọmọ èèyàn ó lè ṣiṣẹ́ gbà tí ò ní jèrè ẹ̀ tó wà mẹ́ni tí ó ṣiṣẹ́ tí ó jẹ èrè tí ọkọ̀ ọlá àti ọ̀rọ̀ tí a rán mi òun ni wà sọ́yẹ̀ nàbí ẹ̀ndà alfitna àsọ́lẹ̀ tánàbí ti sọ àwọn anìlfitna àwọn fitna nípa fitina tí yọ ṣẹlẹ̀ bàbá sọ̀rọ̀ nípa àwọn àsọ́lẹ̀ ànábì táwọn náà bá ń gbọ́ bí ẹ̀mí wá bá ṣe ẹ̀mú mọ́gbà kọ́mí gbogbo àwọn atá lókò yóò mì wípé púpọ̀ nàbí yóò rọ̀súùl ànábí ọlọ́ni òjìsí ọlọ́ni tí ò níyè méjì tá a bá wá ń rí àwọn wàsọ́yà rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́sọ́ ohun tí ò tí ṣẹlẹ̀ tánàbí sì ń sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ tó bá dà sí kò báyìí tó bá dìgbà báyìí tó dẹ̀ rí bẹ́ẹ̀ حقيقة نبوته وهو من معجزاته gbogbo àwọn àsọtẹ́lẹ̀ yẹn a lè sírò òun náà máa ra mọ́jísà lẹ́nu olóbi jẹ́ pẹ́ta abẹ́fẹ́ máa kà nípa wàsọ́yà ànábì a lè ríkà lọ́dọ̀ àwọn àfá àwá tí wọ́n ti kọ́ nǹkan nínú tíra wọn wọ́n lè gbé wọnú báàbù fìtà kìtàbù fìtà àbáwa mọ́mù Bukhari oníkùtàbùkù tó gbẹ́bẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tánàbí sọ lórí fìtínà tàbà lọ́nà Bukhari bàbá tó fẹ́ lọ nínú tírà tó sọ̀rọ̀ fìtàn dáadáa àbáwa musnadu Imam Ahmad àwọn náà sọ nípa fìtàn àwọn mí fojú eléyẹ̀wò tí wọ́n fi sọ nípa àwọn àsọtẹ́lẹ̀ tí Rasulu ti sọ nípa àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn míì wọ́n dẹ̀ wó ibi tẹ́ ti máa bá lọ́dọ̀ tí wọ́n òun níbi tẹ́ bá ti sọ̀rọ̀ aláàmọ́tù nùbúwà ti nàbí àwọn àmì tí ó máa jú wa níwé tí ó fọkàn wa balẹ̀ pé lóòótọ́ ànábì ọlọ́run ẹ̀rọ̀sọ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ló ti sọ̀rọ̀ fítà nítorí pé tánàbí sọ nípa peter ojú ò ti ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn fíìlán huwa nàbí yóò mọ́sá ànábí ọlọ́run tààrà ṣẹlẹ̀ sí tààbá sọ̀rọ̀ nípa peter tàbí fìtínà nígbàtí a fẹ́ràn tààbá fẹ́ sọ̀rọ̀ nípa àkórí ọ̀rọ̀ kan àáfẹ́ dìfáyẹ̀ gbogbo tọ́rọ wa ò ní dálé lórí ọ̀rọ̀ fítàlẹ̀ ohun tá ń pè ní fìtínà tá a bá fẹ́ tù ọ̀gá tó tóbi tá lè pè ní fìtínà pàápàá kùránì tó sì gbé wá bẹ́ẹ̀ ṣíríkù ni ọba ń tá a lè pè ní fìtínà láyé ọmọnìyàn kó lẹ́bọ́ tí ó bá lè yàn kọ́nù fìtínà kan tó burú jù láyé tó bá sì kú bẹ́ẹ̀ tí àbọ̀ rí ò lè dá lọ́dọ̀ ọlọ́run kò ní fìtínà tó ṣe òun ni fìtínà kíni fìtínà ẹ̀bọ̀ ọlọ́run ó sì pé ṣíríkù náà ní fìtínà níbi tọ́lọ̀ subhanahu wa ta'ala ti sọ fún wa wa qatiluhum a'udhu billahi minash shaitonir rajim a'udhu billahi minash shaitonir rajim wa qatiluhum wa ta'ala ó sọ fún wa nínú ayà yìí ọlọ́run ni wa qatiluhum wa qatiluhum qatiluhum ẹ̀yin mùsùlùmí ẹ máa gbógun ti àwọn ẹlẹ́bọ kí ló dé tàbí ní kẹ́ máa gbógun ti wọ́n àtàlà àtàkùn náà fìtìnà àtá látàkúnà fitna kọ́ mọ́ jẹ́ wípé tí ń bẹ lọ́wọ́ wọn tí ń ṣẹbọ yóò dá fitna lẹ́ ó túnmọ̀ sí wípé ẹbọ fitna ọlọ́run ní ẹgbógun tí àwọn ọ̀sẹ̀bọ́ àtàlàtàkúnà fitna nítorí pé iṣẹ́ fi rán gbogbo àwọn ànábì ọlọ́run iṣẹ́ kan náà ni adìgbòdùlọ́ha wọ̀ṣẹ́lẹ̀bú tọ̀húnz obìnrin pé a lè sọ wípé tí ń jẹ́ fìtínà ga tó tóbi òun ni ṣirk wàyàkúnà dínú lílá kí ọlọ́run tẹ̀lé ọlọ́run wàyàkúnà dínú lílá kọ́mọ́ bí sí fìtínà fìtínà wọn náà gbà lérò níbẹ̀ òun lẹ́bọ́ ويكون ويكون دينه لله ẹ máa jà wọ́n lókún tó fi jẹ́kọ́ gbogbo táwọn èèyàn máa ṣe lẹ́sìn pátá yóò máa jẹ́ tọ́lọ́ tí wọ́n fi ní fi ìjọsìn wọn fẹ́lò mí àbítání níbòmí ní Bakara 217 wàyàsàlúnàkà àníkìtà àníṣàríhàrọ̀ ní kìtà lè fi kùlkìtà ló fi kàbí wà sọ́dúnà sàbílìlá وكفر به والمسجد الحرام وإخراج آله منه أكبر عند الله وإن الفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم حتى يردوكم عن دينكم إن استطاعوا فمن ي... ومن يرتد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك, وأولئك هم فيها خالدون يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج آله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر yas'alunaka 'anil shahril haram yas'alunaka 'anil shahril haram wọ́n bọ̀ wá bìrì ànábì léèrè 'anil shahril haram qitalin fihi wọ́n wà bí ó léèrè nípa àwọn oṣù tí a ṣe léèwọ̀ kí la ṣe léèwọ̀ mẹ́ qitalin fihi táà ṣe kájagun mẹ́ léèwọ̀ oṣù táà ṣe ìjagun mẹ́rin náà ni Rajab Muharram Dhul-Qa'dah wa Dhul-Hijjah bí Ramadanu ṣe tóbi tó táa máa fi sí lọ́wọ́ táà ìjẹun kúnnú kò sínú oṣù àìgbọ́dọ̀ mọ́jára àìgbọ́dọ̀ dákùn àtàbádẹ̀ tó ojú ogun bádà nínú Ramadanu ló wọ́jà kọ̀dùsíyà ogun kọ̀dùsíyà nínú Ramadanu ló wọ́jà gbogbo àwọn okun tó tóbi kẹ́mbẹ̀kẹ́mbẹ̀ fi Ramadanu ọlọ́ni wọ́n pọ̀ wá bí ó léèrè nípa oṣù tó jẹ́ ìwọ̀ àìgbọ́dọ̀ jagun ọlọ́ni kèèyàn ó kún wọn jagun nínú ẹ̀ ẹsẹ̀ ní òkú wàsọ́dún ásàbílìlá ó sì tún jẹ́ ìdínà mara ẹni kú òlójú ọ̀nà ọlọ́run wá bíi kódà ó tún jẹ́ ìṣekèfèrí sí ọlọ́run والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله bẹ́ẹ̀ náà ni masalasi haram náà jẹ́ ààyè èèwọ̀ táàtí ṣe kí ní táàtí gbọdọ̀ jagun wà ìfọ́rọ́jú ààyè minú akbaru inda Allah kéèyàn ó lé ọmọ olú nílùú ẹ̀ àwọn sàhábà tànẹ́bì tí wọ́n lé kúrò nínú wọn kúrò ní masjidil haramu ní maka ó tóbi lọ́nà ọlọ́run akbaru inda Allah hmm. wal fitnatu akbaru minal qatl ọlọ́ni wal fitnatu akbaru minal qatl ọlọ́ni fìtínà fìtínà ó tóbi ju ìgbógun ti nílọ fìtínà tọ́lọ wípẹ̀yẹ ẹbọ ni hmm nítorí wọ́n ń gbógun ti ọ̀sẹ̀bọ́ nítorí pé ti bẹ lọ́dọ̀ ọ̀sẹ̀bọ́ ó tóbi jogun lọ ẹ̀yí lè máa wọ́n wípé wọ́n pa èèyàn nítorí pé sẹ́bọ́ ṣàkọsìdáká mẹ́rin yẹ̀ kó torí pé sẹ́bọ́ ìtóhun gán sí ẹ ọlọ́run ti ṣe àtìbárò nínú ẹlọ́pàá ó tóbi ju gbígbógun ti ta gbógun ti lọ ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ọlọ́run wọn ní ẹ̀wọ̀n ní gbogbo tí wọ́n máa gbogbo tí láti sọ èyí náà dẹ̀lẹ́bọ̀ láti mú yí kúrò níbi ẹ̀sìn tí wọ́n bá lágbára rẹ̀ ni wà máa ń yẹ́rìta dìdì ní kún máa ń dì ní ẹni bá tún wẹ̀yìn wò tó padà sẹ́yìn tó máa ṣẹbọ kúrò níbi ẹ̀sìn rẹ̀ fàyàmútù tó sì kúlé lórí ọ̀dàláyẹ̀ ó bẹ̀rẹ̀ pé ẹni tẹ́sẹ̀ ẹ bá yẹ̀ lórí ojú ọ̀nà tí ò tí ìkú lórí ẹ̀ kò tí ìbọ́ lẹ́ni táàsì máa ṣe wá sí fún a sì tún máa síwẹ̀ náà mẹ́ni táàsì kíni táàmà sí wá sí fún nígbàtí ó ti ṣe kíni tí ò tí ìkú ẹni tọ́lọ́hun sàdọ́hun wípé ní síjú kẹwò má kèé sára yí má òun lẹni tọ́ bá kú lójú ọ̀nà wípé ẹ̀sẹ̀rẹ̀ bí ẹ̀kọ́ ẹsẹ̀ rẹ̀ yí ẹ̀kọ́ mẹ́ ọwà kúlé lórí ọlọ́ni gbogbo tó ṣe sáájú torí mi ọlọ́run ní ọlọ́run wà mọ́kànlọ́ àlèlúlọ́ mo lẹ́mí ọlọ́run èrà gbàgbọ́ yí láre ìyẹn gbà tí èyàn bá kú lérí gíní lérí gbàgbọ́ tí èyàn bá ti kú lérí wípó fi gbàgbọ́ lẹ̀ ìgbàgbọ́ rẹ̀ tó ní sáájú kó tó ní kèfèrí ó ti ráyè ọlọ́run gbogbo fẹ́ rẹ̀ tó ṣe láyé àti náà فيها خالدون ọlọ́run lọ́kẹ́ ma ya àwọn èèyàn yìí lọ ma náà ibẹ̀ ni wọ́n sì máa gbé níta bá débẹ̀ ní pé ohun tá ń pè ní fìtínà ìtumà tó tóbi jù fún òun ni pé ẹbọ ẹbọ ni fìtínà tó le jù láyé ọlọ́mọsàlẹ́sà lọ ẹ̀kọ́ kan nígbà míì a máa pè fìtínà a máa túmọ̀ ìyà fìtínà máa túmọ̀ ìyà onírúgbù tọ́lọ́ subhanahu wa ta'ala tó ti sọ fún wa pé dúkù fìtínà tàbí ẹ̀tọ́ ìyà yíwò fìtínà bẹ̀rù ìyà ni àwọn tọ́lọ́ bá nílàwọ̀ èèyàn àwọn ànábí ọlọ́run tó sáájú tí wọ́n ń béèrè ìyà péyà tánà bí àwọn tọ́lọ́lọ́wọ́ ó fi jẹ àwọn bí àwọn èèyàn hood àwọn èèyàn sọ́ọ̀lẹ̀ pé ìyà tọ́lọ́lọ́wọ́ ó fi jẹ àwọn oúnjẹ àdídò ní òde nígbà ọlọ́wọ́ sọ ìyà yẹn kalẹ̀ wọ́n sọ fún apẹ́ kúrúkú ìyà yìí tẹ́ béèrè ẹ máa jẹ hádẹ lẹ́bí kúntùn bí yí tàṣàtà àjìlò ìyà tẹ́ nǹkan jú ẹ̀ wípé kọ́ sáde òun náà lẹ́rí tó ń túnmà sí pé fìtínà a máa ń túnmà ìyà nígbà míì àbínú àyè mí inú sọ́rọ́tù bẹ́ẹ̀bùrú jùkọ́ ọlọ́dínà làbínà fátà lórímú mìíràn wàlìmómìnà ọlọ́dún gbogbo àwọn fátànú tí wọ́n fìtínà múmìnì lọ́kùnrin àti lóbìnrin ẹni pé àtàbùrù tí wọ́n jẹ wọ́n ní tí wọ́n jẹ wọ́n yà ó bẹ̀ pé fìtínà máa túnmà kí ni ọmọ túnmà yà ọlọ́ni fún mọ̀lámi ẹ̀túbú tí wọ́n bá lọ túbá fọ́lá wọn wọ́n adáàbù jahannama wọ́n adáàbù al-hariq ọlọ́ni yàdá já àlámà jẹ́ tiwọn adáàbù al-hariq ìyàdá jónijóni ọlọ́run ló jẹ́ tiwọn ìgbà míì fìtínà a máa túnmà àdánwò àdánwò tó bá ṣẹlẹ̀ síyàn ṣe mọ̀kọ́lọ̀ ń sọ láyé kan ọlọ́run wà látàkùn wà nàkún wà láhẹ́ fìtínà ó fẹ́ pé fìtínà mẹ́wọ̀n bàláwù torí pé bàláwù lọ sáájú lọ́jẹ́ àlejò nínú kùránù tafsirù kùránù tẹ́yẹ ọba túnmà kùránù tí ó yẹ nínú ìmọ̀ tí a fẹ́ àfáà tí ó ṣe tafsirù ọmọ èsè wà àwọn àfáà ti sí tọ́jà pàtàkìdọ̀ náà yẹ pàwọn náà ṣe àwọn odidi ìmọ̀mí mẹ́ẹ̀dógún yọ́ ma nínú ẹ̀dì mọ̀ká tí wọ́n pè ní ilmù sílà ìmọ̀ tí a bá bọ̀ kásì ma fi túmọ̀ tí tọ́tẹ̀ ọlọ́dúnwọ́lá dàbùlùwà nà fún bishakrin wà làkáírí fìtìnà ṣẹ́mọ̀ pé tó sáájú ní bàláwù ó túmọ̀ sí pé fìtìnà ti bẹ lẹ́yìn ìrùn náà kí ni ó máa yọ́ ma túnmà àdánwò yọ́ ma túnmà kíni yọ́ ma túnmà àdánwò ìtọ́ sáájú la fi tú nínú ayà kanáà ọkọ̀lù ọ̀rán rẹ̀ ẹ̀yẹ́ wo fàṣà alfàṣà ìwà àbàjẹ́ gbogbo tí a mọ́ túnmà ọ̀rán pátá onísínà kéèyàn sí sínà àfàyẹ̀kánú àkùnrà àní jù sí sínà àyẹ̀wò ibi ọlọ́run ti ní àṣẹjọ́rù yà ìdòkò mọ̀lẹ̀ farafara wọ̀yà múrùkú bèlìfàṣà pé èsù yà ìdòkò mọ̀lẹ̀ farafara ọmọ ma fi òsì jẹ́rù báyìí pé tẹ́ sílọ́ ẹ̀

wọ́n sì gbọ́ òkè sí bàbá tí ń jẹ́ mọ́ gbà lérò mo fi sọ̀rọ̀ nínú táwọn náà ti sọ́nù wá sí wípé ẹ̀fún olówó kí wọ́n kú aṣọ sára wọ́n ní wọ́n wọ́n sọ̀kọ̀tọ̀ tó rí wọ́n gbọ́ ọ̀tọ̀ tí ń kú ó ti yọ àjàìtọ́nù ya ìdùkùnmù ìbákọ́rọ̀ àdánwò tákànà wọ́n sọ súnà di ohun yẹ̀yẹ́ wọ́n sọ di ohun ẹ̀fẹ̀ ohun tó jẹ́ pé bí ọlọ́wọ̀ ọ̀bá jẹ́ ọwọ́ sẹ̀mí ayé èèyàn kíyàn sẹ̀sẹ̀mí ayé ẹ̀bá lọ́dí sí gbé kalẹ̀ àti bọ́lọ̀ pàdé yóò sòrò bí èèyàn ọ̀bá sì tí ìṣe kò gbọ́dọ̀ fi ẹnu àbùkù kan ọgbọ́dọ̀ gbàgbé súnà àdẹ́mì ní ṣùgbọ́n ah, ọlọ́ni abillahi wa ayati kóńtó ọlọ́ni sí mi ọlọ́run àbáwọn ayé mi tí mo sọ̀kalẹ̀ lẹ́sọ́dún káyẹyẹ látàtàmìrù ọlọ́ni ẹ̀lárúdà ní kankan mi ọmọdéka wọ́n lọ bẹ̀yẹ níbi wípé èsù tí wọ́n wí kọ̀sà níbi ọmọ wò pé ó rèsù olùlè má rí èsù mẹ́nu àwọn èèyàn àwọn èèyàn náà tí wọ́n máa kọ̀ dínà fún ìyà láti má ṣe tọ́lọ́run èsù náà tí wọ́n máa sọ fún ọgbẹ́ à ó lè lówó mọ́lẹ́dìkà tó sọ

àṣẹ̀tọ́ iṣẹ́ ṣètọ́nù ní òsì ní máa ń dẹ́rù báyìí kí a lọ́tẹ̀lé ọlọ́run wà yà mú bèèrè fàṣà ó sì máa pààyàn láṣẹ fàṣà fàṣà àbẹ̀yẹ àlétù sísì náà kí ló dé ní títorí pé ṣètọ́nù yà ìdòkò mọ̀lẹ̀ fàkàrà fàkàrà lọ sáájú ìtàtùmọ̀ fàṣà rúbẹ̀ sí ní àlùkòkò ọ̀làmù torí tí máa ń fún ìyàn sáwọn náà lè bẹ̀rù kí ní òsì tọ́rọ ní ọjọ́kọ́ òtòsí olùfẹ́ náwọ́ wẹ́ níbẹ̀ àní jùpà sáàbẹ̀ sí kí ní sísì náà ìtàkù ní kí ní òsì àtùsí àmú ní ti torí pé fákìlì ti ṣe kí ní òsì sáàbẹ̀ ìyẹn ni wọ́n pè sí máa ní ilmú lè mú náà mẹ́yàn máa tún kùránù tí ọ̀ máa nǹkan mí ní ọmọ tún ẹmẹ́jẹ̀ ọ̀rọ̀ tàbísírù kí yíya sọ́rọ̀ akàyàbẹ̀ ìta àbádẹ́bẹ̀ ni wípé ọmọ túnmà àdánwò lórí ayata àlọ́ kátó bọ́ sínú ọ̀rọ̀ náà tó fi kìwà lọ nípa fìtínà ọlọ́gangan òun náà hàzára wa ó kìwà lọ rẹ̀ ó kìwà lọ pé fìtínà ó ṣẹlẹ̀ ló sì dojúkọ ọlọ́ni wọ̀tàkù fìtínà ẹbẹ̀rú àwọn fìtínà àdẹ́wò tí ó láàrin ọlọ́wọ́ òun ni fìtínà yóò kó àdánwò bá kí ọlọ́run ọlọ́run látò sí gbádẹ̀lẹ̀ yìí ní ọ̀pọ̀lá omi àwọn tí ó forí kó àdánwò fìtínà yìí kèésà àwọn alábòsí inú yìí nìkan wọn àwọn tí ó sàbòsí wọ́n wà mẹ́rin ọ̀kan náà aṣọ́jú wẹ́bùnù ṣùgbẹ́ lórí ayà yìí ọlọ́run ní kábẹ̀rù fìtínà tó jẹ́ pé tó bá ní àdánwò ẹ̀ kèéṣẹ̀ yìí nìkan kèéṣẹ̀ lábòsí inú yìí nìkan yóò ṣẹlẹ̀ sí yóò gbalé gbogbo yóò kẹni tọ́sẹ̀ àtẹni tí ó ṣe àtẹni tí ó ṣe

àná àbùwà kò sí ní ọpọlọwọ́ àti ẹ̀rọ olúkan láyé bẹ́bì tí náà gán lè bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa a ní ti torí pẹ́jọ ọlọ́run anábì gán sọ ó lè bẹ̀rẹ̀ lórí àwọn sàhábà nítorí pé fìtínà ìkéyàyé ni ó ní gbogbo tó bẹ̀rẹ̀ lórí wọn torí sọ níjọ́ tí wọ́n gbé dìde bí ànábì ọlọ́run wà sáà àtú kàhàtẹ̀ dídé ọlọ́run ọ̀láyé lò má àti ìran bí sẹ́ bí ẹsẹ̀ súnmọ́ra wọn bí jọ súnmọ́ra wọn ó tí náà àdẹ́bì ìgbà ní àdítí pọ̀ lórí ilé ọdún sọ̀rọ̀ ọkọ̀ mẹ́ wípé wọ́n wọ́n tó ń fi kún gẹ́gẹ́ kan wọ́n gbà tí mo sí wẹ́tùkù tẹ́ lé dídé òun lọ́lọ́fẹ́ parí ayé ó sì ní sí àwọn ọ̀rọ̀ pọ̀ mẹ́ ibùdó ṣùgbẹ́ onígbà táwọn ń ka áyà yìí lójú ayé rọ̀sùn àti ẹ̀rí sínú ọpọlọ wa bí ti wulẹ̀ kan máa wípé iná àdùwà àgbàpáwà àtàwọ́kọ̀ àti fìtànà tí fìtànà fi ṣẹlẹ̀ àwọn fìtànà tó ṣẹlẹ̀ wákàá àtú germany fìtànà tó ṣẹlẹ̀ tó mú ẹ̀mí sẹ́nà Osman tó mọ́ lọ bó ti ẹ̀jẹ́ pé ẹni tó sùn wọ́ọ́rọ́ ní gbogbo àwọn fúlàfú àrọ̀ṣì ní lẹ́yìn ànábì Abubakar Umar bin Khattab òun náà ọlọ́kádàrà kú rẹ̀ sọ́wọ́ yẹn obìnrin sábàbí bó ti ẹ̀jẹ́ pé títí ẹ̀ kèése àníyàn pẹ̀lú ẹsẹ̀ fìtínà àárín àwọn mùsùlùmí ní ti kúmọ̀ ìkórìíra àtẹ̀mí kúfúrù tó wà lẹ́nu nínú àbúlúlù alìmàjúsí tọ́pá ohun ló ṣokùnfà ní ti títí ẹ̀ nípa wípé wọ́n kó lẹ́rú ní kèfèrí ní wà ápùlọ̀nà kófò kò kèfèrí ò sí wà ní ọkẹ́ wọ́n wá fi sọ́dọ̀ kan nínú àwọn sàhábà pé kọ́ máa wà lábẹ́ rẹ̀ kíyàn ọmọ tọ́jú ẹ̀ ó sì fi kèfèrí sínú ẹ̀mí lọ ṣiṣẹ́ nítorí wípé ọmọ ibi gbẹ́ bí àwọn oníṣọ̀nà ní iṣẹ́ rẹ̀ ọmọ lọ́ta ọmọ rówó mẹ́ ẹni tí bẹ lábẹ́ ó ní tí máa fún nígbò ní pọ́pá tó kọ́ ẹbọ́ olóòrùn tọ́jú abẹ́ ìrọ̀rùn sí wà ó dìjà láàrin wọn wá gbé lọ bá bọ́mà nítorí pípa tí ọlọ́run kádàrà mú ọmọ sọwọ́ àbúrúrú ní ẹ̀ ọ yàtọ̀ sí ti wù máa ìyẹn ní láti sọ fún mọ̀ láti sọ fún wípé ẹjọ́ tẹ́ ẹkọ́ wà yìí ṣe bí wọ́n mọ̀ ó sì ti ń tà ó sì rówó fún ọ̀gá rẹ̀ ní tí ọba ọmọ àgbà ọba ọmọ ó ti wá fi inú wípé wọ́n mọ̀ ohun tó lóyún wọn tí mọ̀ ohun òwọ́ wà sí nǹkan tí wọ́n fi mọ ohun ju bó ṣe rò mẹ́mà mọ̀ tó fi inú náà wọ́n pa wọn ó se dé ibi iṣẹ́ rẹ̀ tí ègbẹ́ àpótí tí ó fi àga ó ní a máa ń pè ní hajj ó sì fi sí abẹ́ ìsáàmù ẹ̀ wọ́n pè mú onáàbọ̀ masásí ó tó wọ́n kírun lọ orígbé ó mọ̀rún ti wọnú ṣàgbónú tí ó yàtọ̀ sínú tí a gbogbo tí lọ làwà máa rí tí a wò lè gbọ́wà ní kàmẹ́ lásìkò ríhùn tí ọ̀rẹ́ mi ìlàwà kí ó lè wá ní kàkáwọ̀ mọ́mà ibi bá sí pẹ̀lẹ́ láwọn láàmà owó wá ní kìí sí pé táwà sí lọ́dáwọ̀ táà sí ní ọ̀dáwọ̀ nígbà káwọn wàkúrò láàrin ọ̀tí ó ti dúó tí ń kírun lọ lọ́kùnrin pàtàkọ́jà ó sì sún wọn mọ́rùn ó kí torí tí ọ̀bá rí bẹ̀ẹ̀sẹ̀ bó mọ́rùn lè ṣe kìí sí ara nílọ̀ ó mọ́rùn tó sùn pàdé tó sálọ tó lè yọ́ máa pàdé ó kí ní ẹ̀kọ́ mọ̀rún ní nínú títí ẹni ẹ ṣùgbọ́n tí òfùmánù yàtọ̀ tí òfùmánù fìtínà rí àwọn mùsùlùmí ni ní tó pọ̀ ìjókòó mi yóò lè sọ torítọ́ ẹ̀kọ́ òdìkàlà mẹ́sọ àtùpadà tàbí olórí ọ̀rọ̀ ti Uthman tá a bá sọ bó ṣe ṣẹlẹ̀ tán a tó wá sọ pé tọ́ka wà lórí fìtínà yẹn ọ̀rọ̀ tó gan jágbọ́n kódà ti torí ẹ̀ àfọ́ àwọn àgbà kan wọ́n ṣe orí tí àfá ti rẹ̀ aláwọ̀ sí múnà Uthman nínú fìtínà tó kọ́ ṣẹlẹ̀ nìyẹn o ní ibùnú Zubairu gbà lérò àmà páyà tó nẹ́bí ìstọ́lọ́hún sọ fá nẹ́bí yìí àmà pólí tí a náà ní òsì ṣẹlẹ̀ tó wá di wípé fìtínà ọ̀dáwọn èyí ó sùn máa torí gbogbo wọ́n dààmú kiri ni

Basra lẹ́nu wá mẹ́rẹ̀ ìdájọ́ ẹ̀jẹ̀ àsáyà tọ́lọ́ sọ pọ́ wàtàkù fìtínà àsáwà lọ́lọ́mbà orísìírísìí òun ni rò ní àwọn tí a ń gbà wípé tí a bẹ̀rẹ̀ fìtínà tánàbí sọ fún tó ń sọ àwọn àsọtẹ́lẹ̀ àtòmí tí ó mọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn nínú àwọn mùsùlùmí nínú àwọn mùsùlùmí jọ́rẹ̀ òsùmọ́nù ọ̀yẹ́ lásájú mọ́ ó sì yẹlẹ́ nípa ẹ̀káwọn ọgbẹ̀gbẹ̀rẹ̀ wọ́n dẹ̀ àṣọ́rọ̀ ẹ̀ onílẹ̀ ọ̀nà kan ni wọ́n rò tí wọ́n fi dákùn sí náà ilẹ̀ tí wọ́n pa òsùmọ́n àwọn mẹ́wọ̀ wípé irúfẹ́ ẹni tí lamuyashad gásíwọ̀tọ̀ bàdàn Usman náà yẹ lásáájú kò sí ẹni tó yẹ pé kò sínú ẹni àpọ́nlé nínú ẹnu wọn lọ́wọ́ wọ́n nítorí pé kò sí lójú ogun bádà ọjà kan bádà rẹ̀ àwọn mùsàwùgá tún wọn omi ìbẹ́m̀bẹ̀ tí àgbàwẹ́ lálàáfíà tí gbé kalẹ̀ lálàáfíà omi ìkọ̀ lálàáfíà nínú ètò lálàáfíà ní tí mọ́ sọ torí pé lóòtọ́ ni Usman ọjà ogun bádà Usman ò sí lójú ogun bádà rẹ̀ nínú tí a sì máa fi wọ́n àyà tí a máa fi ń pò oníkẹyàn wà ní ìwú ayẹyẹ ṣùgbọ́n fúnmọ́nù tí ọ̀já ọlàrùjárí kèsì tó ní ilóhùn ló wà ní tí ẹ ma lé ẹ̀mí ẹ̀ká nítìtorí pé jọ tẹ́ lọ sójú ogun bádà níjọ́ náà ìyàwó rẹ̀ kọ́yà ti sí ọmọ ànábì káàdẹ̀ ti màrí ìdọ̀lọ́ kò gbádùn anábì gẹ́gẹ́ fún ara rẹ̀ lọ́pàá òfìmọ́nù lásẹ̀ belibakọ́ ìfìlì madina pé kó dúó sí kíni kó dúó sí madina bìjáni zaujati kọ́ máa wà sí ojú ogun bádà kó lè yá sí wípé yóò lè máa tọ́jú ìyàwó ẹ̀ tó bá jẹ́ kó jẹ́sẹ̀ fún fùmánù ni tóbi ní tẹ́ẹ̀mà lépa rẹ̀ tẹ́ẹ̀mà wẹ́jẹ̀ rẹ̀ káàkiri làmìyàtìrìkù lágùn rọ̀súlù sáàbù nígbà kó nǹkan bọ̀ lójú ogun bádà tí wọ́n pín nǹkan ìpín ẹni tó lọ jagun òun ni wọ́n pín fún fùmánù ìpín tí wọ́n pín fún gbogbo ẹni tó lọ já ogun òun làdẹ́bì pín fún Usman náà níjọ́ náà níbi táwọn sàábé tí wọ́n lẹ́mìí dáadáa nígbà ànábí ní gbogbo tí a kó bọ̀ fún kí ni Usmanu wí fún ànábí nígbà ọgbàtà Usmanu ní lóòtọ́ ló pín mi lásán ó pín mi ní nǹkan tí a kó bọ̀ wà ájìrì ìlú ojú ogun níbo ní ti ládà ẹwà ọ̀sáàbà wà ládà mi kọ́ níbo ní tẹ̀lé ti sùúrù ilé ṣòro ibi alọ́jìnà lọ́jẹ́ pé ọmọ wọlé bó ṣe fẹ́ wọlé àṣìkọ̀tà sí ló tó nǹkan gbogbo gẹ́rẹ̀ tó kí a mọ̀ lọ ṣáàlá òfúmánù ní wàhálì ládàá mi níbo ní ti ẹwọ́n fi wárọ̀ rí القوم لهم في الناس أمثال القوم لهم في الناس أشبال أفعلكم كالصحابة kọ̀sẹ́ni tàà lè jọ kọjá àdàbí àwọn sàárì ẹwọ́n tí ó sì máa nù ní ajìrì ládàmìnà wọ́n ní kájọ wọ́n fi zuu nípa ríráyé sáà wọn àti àsàjẹ wọn tó bá sàwọn ni àwọ̀ ọ̀ráyé sá dúkìá láwọ̀ àmọ́yàgbé àwọ̀dá kódà tún lọ máa fi sókè fáwọn tẹ́ lójú ogun bó nílẹ̀ pín ọjọ́ òpin ní ìzùdíwà fi wà rọ̀rọ̀ ìtí pàdé mi lérè ní pé ajírí dádà mi kọ́ ya Rasulullah alkọ́wùmù hù sábà ní ká máa wáwọn èèyàn kiri àṣà abẹ́lẹ̀ àwọn èèyàn mọ́lá wọn fi dáṣì àmúhànú wọ́n lápẹjúwé inú àwọn èèyàn sábà tí lọ́wọ́ àdámi àwátá àmì ìpọ̀sápẹjúwé wọn ó ní ládá àmìdà yá Rasulullah anábì ní wà ájẹ̀rù bá a ṣe fún ọlẹ́kùn tàà fún ọlẹ́ bàtà tá a pín ọ ní tí wọ́n mú bọ̀ wà ájòrò ládàrí náà ti wà pẹ̀lú ìdáhùn mùsàwídà wọn tí wọ́n bá nítorí rẹ̀ ní àwọn wẹ́jẹ̀ tí ó bá jẹ́ pé bàtà kò fìtínà tó ti wà lẹ̀ làwọn bí wẹ́jẹ̀ òsùmánù kiri òsùmánù èsì ẹlẹ́sẹ̀ ní ti torí ẹ̀yìn lọ́sọ́dọ̀ ogun bádàrí gbogbo ń fẹ́ nítorí ojú ogun bádàrí gbà ní ohun ayé ní láádá àti làádá olàdábì kún fún ọ̀nà àdísọ́lá làbíà àbàmì sọ ìhùn Bukhari kódà bá sí lọ́wọ́ jámi sọ̀hìn ogbe ogbe àdísì wa láádá rẹ̀ náà ti wà ní okíní ó ti wà ní tàpíọ̀ táa bá ti wò yìí eléyìí ló mú ọ̀kan náà wà fáwa tí wọ́n mọ́ kọǹkan zúrí àti orúwàtí búnú zùbẹ́ wà Mùsá búnú akọba wà ibùnú sáà nínú àwọn tọkọ síra tó dù ibùnú zùbẹ́ ibùnú sáà ìpìlẹ̀ gbogbo ọ̀tàn gbogbo síra ọ̀dọ̀ wọn ti wá nígbà tí wọ́n kọ ìtàn àwọn tí wọ́n jagun bádàrí wọ́n ka fùmánù máa fi mọ̀ṣẹ́ ìdàbàdà wọ́n sì rọ́kọ̀ fùmánù náà máa rẹ ẹni tó jagun bádàrí kó sílọ́ nítorí pé gbogbo ohun tí a pínpín fẹ́ni tó lójú ogun bádàrí òun náà ni wọ́n pín fún Usman náà ó fẹ́ pé tí a ti sí bí ẹ̀sẹ̀ kìí sẹ́sẹ̀ fún Usman náà ẹlẹ́kejì nínú tí a tún ti sí Uthman bí ẹ̀sẹ̀ rẹ̀ tí a fi ní àfi gbogborí wá gbọmọ́rùn wá wọ́n lọ wà nínú àwọn mutahajizi kẹta ní ọjọ́ ogun Uhud nígbàtí nǹkan lè tán mi fẹ́ máa sọ táwọn pọ̀ torí àsìkò tí nǹkan lè tán táwọn kèfèrí gba orí òkè Jabal Rumat tí a ti ń ta fàtánà bí wọ́n mọ́ tó mẹ́ táwọn kèfèrí wá gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí àwọn kan nínú àwọn mùsùlùmí wọ́n sọ ẹ̀yìnlẹ̀ wọ́n dóndò ẹni tí ọ̀jà mọ́ torí nǹkan ti lè nínú ohun wa ni Usmanu wà jọna ara tí a sírò fún tí a fi dé àfitáwọn àbágbà ẹ̀jẹ̀ ìsẹni tó lè máa sáájú tàbí sí àléfà nínú Islam alìmọ́ra ayà 155 olọ́lọ́n ti sọ̀rọ̀ yẹ fún wa ọlọ́nínà làdínà tàbà láwọ́ bí kún dájúdájú àwọn tí wọ́n báyìí dà nínú yí lọ́jọ́ ogun rúd yóò mọ̀ tàbà jàmà ọjọ́ ogun rúd ní ọdún táwọn kèfèrí tí wọ́n fèsì àwọn mùsùlùmí tí wọ́n pa wọ́n ní pàpọ̀pà ọlọ́mẹ́sù èsù ló jì wọ́n lẹ́sẹ̀ sí apá kan tí wọ́n ṣe wọ́n bọ̀ wọ́n ti lọ mọ́tọ̀ tó àrùn èsù ló jì wọ́n lẹ́sẹ̀ lórí tí wọ́n ṣe nínú wọn ni Usman wà nínú àgbàwá tó lálàáfíà wọ́n lẹ́sẹ̀ rẹ̀ bàbá fẹ́ dáhùn lórí ẹ̀ ayà náà nìdá wàlàkọ́já bàbá wọn lóòtọ́ ni ṣùgbọ́nù wà mẹ́ ṣùgbọ́n lọ́hun tó lésù ló jìn wọn lẹ́sẹ̀ òun náà ló tún ní wàlàkọ́já bàbá wọn lù ọlọ́run mi ti ṣẹlẹ̀ fún mo ti mójú gbogbo ọlàkọ́dí ọlọ́run mi ọlọ́run ti ṣe kí ni mo ti ṣẹ̀dẹ̀ fún iná lọ́ha ọlọ́run tó lémi ọlọ́run aláforíjì ó sùúrù ní nígbà ọlọ́run ló ti wá dárí jù wọn kí ló tún bí wà náà kí ló bí fìtìnà ọlọ́run ti dá lóòtọ́ ní òsùnmọ́ ló wà náà ṣùgbọ́n bá rẹ̀ tẹ́lẹ̀ fẹ́ ṣàfún tẹ́lẹ̀ ọlọ́run kò ti ṣẹ̀dẹ̀ fún wọ́n a máa rákọ́dà bí ọlọ́múyàn ọba tó ní ọlọ́múyàn sọ fún wípé mọ́mù mọ́mù ẹlẹ́sẹ̀ tó fẹ́ mú àbí lọ́yà lójókòó mẹ́bá gbéyàn lọ́lé ẹjọ́ sí ẹlọ́dára báwọn bá ti máa sọ pé kọ̀dára fún adájọ́ adájọ́ náà sì lóòrù pé kọ̀dára yọ́mọ̀ lọ́lé lọ́wọ́ tí wọ́n tó mọ́ lẹ́wọ̀n kọ̀lẹ̀wọ́n kọmọ̀ lọ́dẹ́bà tó lẹ́wọ̀n ẹjọ́ mi ni ó tó dìde àjọ ẹ̀kọ́ tí mọ́ máa ètò kéèsì

ọlọ́run ti dárí jì nínú ẹ̀sẹ̀ tí wọ́n tó fi léèkì ẹlẹ́kẹta wọ́n ní lọ́dọ̀ ọbẹ́ àtòrìdùwà bẹ́yà tí a ṣe lábẹ́ ẹgbẹ̀ samara tánà lè ṣe fún wa láàrin ààyè kan ó súnmọ́ maka ìrẹ̀lẹ̀ tí a ń pè ní òdébíyà òdébíyà láti ṣe bẹ́yà fún wa wọ́n ní Usman síbẹ̀ ìjọkàtù gbọ́wọ́ kalẹ̀ tọ́lọ̀ sí ròyìn ẹni tọ́lọ̀ bá ní kí ọwà ní obé ayẹ làkọ́dọ̀rọ̀ ní yàlọ́ wà nílẹ̀ mọ́mìnì ọlọ́lọ́ ti yọ́ ní gbogbo àwọn mọ́mìnì ní ma ń ṣe pé à fún ọ lábẹ́ ẹgbí tí kálùkù ń gbọ́mọ́ lélẹ̀ wọ́n lé musulmanu yìí ọ̀yà wọ́n gbẹ̀mí ẹwọ́ rẹ̀ òsímẹ̀ òsímẹ̀ dọ́nà fún ìlànà òtọ́ sí ni ọwọ́ musulmanu òsímẹ̀ gbogbo ẹ̀sẹ̀ musulmanu wọ́n ni kò sí lẹ́bẹ̀ ẹni yìí lóòtọ́ ni ò síbẹ̀ àìsí ibẹ̀ òfùmánù kò bí ká máa wẹ́mí ẹ̀ká kò ní kápá bẹ̀ jẹ́ onísábàbí tí òfùmánù fi síbẹ̀ sábàbí ẹ̀ ni wípé bí àti ànábi ṣe fún wọn jọ náà lẹ́yìn ìgbà tánábi ti rán òfùmánù lọ bá wàrà mọ́kà anábì náà lọ ránṣẹ́ olóró márùn lọ sí mọ́kà ó ní ọlọ bá wọn jókòó kí wọ́n lọ ṣe ìjíròrò mùfáwádọ̀ nítorí pàwọn mùsùlùmí láwọn fẹ́ lọ mọ́kà wọ́n fẹ́ wọ mọ́kà táwọn kèfèrí nínú òníwọ̀ ilà náà fi wá ránwù mọ́ ìpè ọ̀rọ̀ mọ́kà kọ́lọ̀ bá umura làwà fẹ́ sí kí ni ìlà fẹ́ sí pọ̀rọ̀pọ̀lá yẹ yí wa òsùmọ́nù ti wá lọ tó ti sọ mọ́ pé kèé ṣe ogun ṣùgbọ́n pẹ́ kí òsùmọ́nù tó dé ọjọ́ tí wọ́n retí ẹ̀ pé kó dé òsùmọ́nù dé ìró ti wá ká ànábì wípé wọ́n ní àwọn kèfèrè ti pa wọ́n mọ́ ṣẹ̀gbọ́n bọ́lá fẹ́ lọ sí tẹ́lẹ̀ ìrókọ̀ nẹ́bì wá gbọ́yẹ wípé wọ́n ní wọ́n ti pa òfùmọ́ ìlọ́wọ́ gbogbo mùsùlùmí kó wọ́n mọ́ sí bẹ́yà wípé àwọn lọ́jà wọn kùrẹ́sì mọ́kànlógún nítorí pé wọ́n ti pa òfùmọ́ ó lọ jọ́sùn wọn lò síbẹ̀ kálùkù wọ́n fọwọ́ lélẹ̀ wọ́n fọwọ́ lélẹ̀ wọ́n fọwọ́ lélẹ̀ nígbà kálùkù fọwọ́ wọn lélẹ̀ tán tó nípa nẹ́bí ọlọ́nà ọ̀sùn ni mo fi láwọn mí síro gbogbo nǹkan yìí sí bí alámọ̀tòlògbò wà ti nẹ́bí nígbà kálùkù wọ́n fọwọ́ lélẹ̀ tán ànábì wá mú ọwọ́ àlàáfíà rẹ̀ ó fi lé ọwọ́ gbogbo wọn pé áàdì yìí yẹ́dùn ọwọ́ ti zùmọ́nù náà rí nítorí pé mọ̀ ń rọ̀ mọ́ sí ìsìn kí wọ́n bàbá bí wọ́n ìrọ̀tọ́lọ́dọ̀ mi ni pé wọ́n pa ṣùgbọ́n ẹ̀mí sọ fún mi ẹ̀mí sọ fún mi pé òṣùmọ́nù òkú bẹ́ẹ̀ àtàṣìbẹ̀ ṣe lónìí èyàn gbọ́dọ̀ bá lọ́wọ́ mẹ́ ọwọ́ mi yìí tí mo gbélé àárín ìyẹ́dú ọwọ́ ti tùmánù náà rí ọba máa gbé ọwọ́ ọ̀tún ẹ ọlọ́wọ́ mẹ́rin ọlọ́wọ́ mẹ́rin ọwọ́ ti ẹ̀gá agbọ́dọ̀ sọ́pọ̀ tó rúgbọ́ wọn sàbẹ́ nísàlẹ̀ àtúbẹ̀ẹ́sẹ̀ pọ̀ mẹ́rin jùlẹ̀bí jùlẹ̀bí ní kankan ṣùgbọ́njọ́ tí ó kúrò láyé mọ́ sàábé náà wípé ó ìtẹ́sí ọ̀rọ̀ rẹ̀ ní ìyà àtàkọ́lẹ̀ tó tún yàtọ̀ torí dọ́dúnlẹ̀ ẹ̀tẹ́fọ̀ péjúlẹ̀ níbi òní ìkàrẹ̀ anábíwá ti jọ́ kan jùlẹ̀ níbi àmàrí wọ́n ní ìyàwó ẹ̀ ló kú òní ọ̀dẹ́ ẹni anábìnrin kó sì fẹ́ yàwó mi nìkan máa wá gbọ́rọ̀ ọlọ́run àlọ́ wá ọmọ wá ìgbé kàtíkòrì bí mẹ́rin làwọn sàábé wa àwọn ní ìbẹ́tẹ́ pẹ́lẹ́ bá ti dákọ̀ ọmọ létí ẹ̀ o ní kò síyè méjì ó ti wà pé sàábé àwọn míì sì bẹ́tẹ́ bá dákọ̀ ọmọ wò pé inú ẹ̀ níbi níbi wa ẹlòmí ń bẹ́nu wa níṣẹ́ ó lè mọ́ gbọ́ ọkọ̀ gárí kí sàbẹ́kẹ́ jẹ́ nílé níbi arábìnrin wọn lọ pẹ̀lú kí ló dẹ́tọ̀ ọ̀fẹ́ ìyàwó mi ìyá jùlẹ̀bí jùlẹ̀bí ibi lé mi ibi mo tó sì dé ta ni yóò fún mi ìyàwó jọ́pọ̀ mọ́ fún mi anẹ́bì ní torí lè òun fẹ́yàwó iṣẹ́ gbogbo ẹ̀yà àmìlú wa nù kí ṣiṣẹ́ gidi dá ẹmọ́ gba bí sẹ́mi di lọ́wọ́ wa nìta ẹmọ́ kí èsì àti àwádùú wa pé bọ́yá ọ̀nà brọ́dà ìlọ ó lè má ní ẹni tí ó pé bọ́ bá ṣe ọmọ lọ́yà ni wọ́n fi fún pé wà á máa fi sí àbí ṣàlá agbọ́dọ̀ máa kíyèsí àwọn alúwa ẹsì lè pẹ̀mí náà wò pé sáàrí ọmọ yàwó ọlọ́dọ̀ yíbẹ̀ àbí wọ́n bá sì wà á gbogbo yípo wà sí ìjọba tí lọ́pàá Rasulullah sallallahu alaihi wasallam ó ní kíjùlé bíbí àdáwò tá ní ìsinmi pé ẹnu sẹ́ẹ̀mọ́ sáàsì nìkan làwọn amọ́gbogbo ẹni sẹ́wà ọ̀rẹ́ká ọlọ́bà olùfẹ́kọ̀ọ́dẹ̀ náírà alẹ́ iṣẹ́ rẹ̀ mọ́ lọ wá ní ìta àmà sẹ́wà níjọ́ bá kan wípé ó tún mọ́wọ́ wá brọ̀dà lápájá tó mú 500 wá ọba bí 50 náírà alẹ́ tí gbogbo èèyàn bá túká ojú sí ilẹ̀ máa kùn mí kó pè àmì brọ̀dà ó ní sẹ́yìn sí lọ torí mo kíyèsí pé 500 náírà ó sì ní 50 naira tó ní sẹ́ ṣe lọ ojúṣe ṣe lè máa mú ṣẹ̀pọ̀ náà lọ́gbà orí bẹ́ẹ̀ lásìkò yìí ọ̀dà kó tó wá wọ ẹni tí iṣẹ́ ti ẹ lọ dáadáa nínú jẹ̀mọ́ pé ní ìfàgbọ́dà lágbájá lè lọ kẹjọ máa ṣiṣẹ́ kálàmọ́rí ó tún lè tún fi ojúṣe ṣe mọ́ ojúṣe àdúgbò tó fọ́ ma yá kan náà gbogbo wa àṣílẹ̀ òmàgbónú ara fìtínà tààrí mú tàbátọ̀lọ̀ fìtínà ó fìtínà ìṣiṣẹ́ kánùkù ọbẹ̀lòmí ìkan sá masáàsì tí ò dé masáàsì wọn ó ti lọ bòmí tó lórí pàmò ilé ọmọ rọra wọn lọ lẹ́lọ́mí púpọ̀ mùsùlá sẹ́bà lọ́wọ́ wá lẹ́nu sọ àwọn òsè mọ́ lónìí ìtíkánùkù bá ń bá yí inú wa olóòrùn ìlú síbẹ̀ lónìí kùtínà ọ̀kan ló kéjì kọ́dà wọ́n tó lè bá dáyẹ̀ yẹ́lẹ̀ ìyàwó ni rọ́dà àpọ̀ lágbóyé sọ́gbọ́ pé ṣùgbọ́n gbogbo tó ní láyé ló kólẹ̀ mẹ́sẹ̀ olóòlè rọ́dà tó lè pẹ́sẹ̀ pátí pátí ní jẹun àdánwò tààdẹ̀ anábì ní ìwọ̀dù lébì wà lọ lọ sílé sàábíbẹ̀ kó sì lọ fún ọmọ ìjẹ́bẹ̀ẹ́ mọ́ ma kó rí ọmọbìnrin tó ti tó yàwó ní sọ pé mo ní kóòkù fi fọ́ kọ́ ma bí sí yàwó ó sì lọ jùlẹ́bí bí kálẹ̀kùn tí mo bá débẹ̀ ní pé ọwọ́ ànábì tó fi sọwọ́ òfùmáà òní mo bá débẹ̀ wọn wípé wọ́n bá pàtàkì ẹ̀ ní òun lújá bí mo fẹ́ lújá jùlẹ́bí bí kálẹ̀kùn ẹgbẹ́ sàwọn alẹ́kùn sàbítọ̀ lọ bá ní tàbí olóhùn jùlẹ̀ bíbí ni ziyara tó náà mọ̀hájà ọwá bẹ̀ ọwọ́ ní àtọ́ ní bukata jùlẹ̀ bíbí méjèèjì náà ziyara ti hájà mọ̀há bẹ̀ ìwò kò sì ní bukata tí ní àmà ziyara fàmàlhàbà tó ní ti ziyara tó bá wá àti ọ̀pá mọ̀ wà àmà hájà fàsàmì hájàtà tí bukata tó bá wá sọ fún àkágbọ́ kí ni bùkátà ó ní bùkátà àwọn ní wípé ànábì lọ́mọ ayébèrè tó ti tó ọkọ̀ ní ó dẹ̀ ẹ̀mí fún kí n fi ṣe ìyàwó ah. bàbá ọmọ kò báyìí pé lẹ́tàwó kánàkẹ́ ìrìnjẹ̀lẹ̀ bí i ọmọ sí rẹ̀ anábì ni ó wà á lẹ́yẹ̀ pé ká fi ọmọ wa fún yẹn láàrin atún ní nǹkan bí ilẹ̀ mi ọmọ sí ojú òsì jẹ́ ní omi kọmọ jẹ́ ní yóò tó sí ọmọ sí ọba wọlé ọlọ́fún fún ìyá ìyàwó ìran alẹ́jọ iṣẹ́ ti wọlé ó wọlé ṣùgbọ́n tó bá wá ọmọgá ìyàwó ní kíni ó ní àdẹ́bìnà lọ́rọ̀ sí wa pé ọmọ rẹ̀ lámọ́rí pé kí á fi kábí mọ́ ọkọ́wọ́ òbí sọ̀kọ́ ah ìyàwó náà ti dúlé bíbí kọ̀bá ah, sì sẹ́lòmíì ọmọ ọgbọ́n ìyàwó ọgbọ́n ma sí jáde sáwọn àbàbá àti yẹ ẹfì mi fún tòlébì ìfẹ̀lẹ́bí mọjọ́nù láti máa jẹ ìyàwó ẹ̀ ó sì máa ọlọ́sùn pàtàkì sí fún ẹgbọ́n láti rí ìyàwó fúkàrà ètò máa bá mú bẹ̀ níbẹ̀ yẹ kọ́ ọmọ pẹ́kẹ́ ẹmọ bíbí lẹ́bí bí ṣe ní láàrin àwọn sàhábà ni ojú ogun kan wá dùn lé bíbí kú sí radiyallahu ta'ala tí a bá ti parí ogun tán wọ́n lọ máa wá gbogbo ẹ̀ tí wọ́n rí anábi wọ́n bẹ̀rẹ̀ nígbà tí ẹni lókò pé ṣé gbogbo èèyàn láti rí o gbogbo káàkiri pọ́ ti rí o ti rí ẹwọ̀n èèyàn àti rí o ti rí èèyàn tèmi torí ẹ máa ń pẹ́ra wọn sọ̀rí sọ̀rí ní gbogbo èèyàn tó wà dákẹ́ àtẹ́mi ní ti rí eléyàn mo ti rí tèmi mo ti rí gbogbo wọn ti pé anábi lọ́kẹ́ ní tèmi tèmi ò ti rí wọ́n wá bílẹ̀ rẹ̀ pẹ̀lú ara ní jẹ́ olùkọ́kọ́ ẹni tẹ́ mẹ́tù lẹ́bí ìjì wọ́n bá tẹ́ wọ́n bá wá kí wọ́n wá bá láàrin àwọn kèfèrè méjì kèfèrè méjì èké ti kú tùlẹ́bí bí náà ti alábìwá sọ pé kò tí wọ́n hamilu alákàtìkì ẹbá ń gbé ẹsẹ́ jìká ẹgbẹ́ sí kí ní ìjìká àti ìjìká àti ní tí àwọn èèyàn máa wá kí ní kára wọ́n kan ààrẹ fẹ́sẹ̀ máa yẹ ẹ̀dùn tẹ́pá wọn tán nígbọ̀ fẹ́ mú tó lẹ́ tó ń bá sẹ̀kọ́ wá máa gbẹ̀sán tí sàbẹ́ ní ọ̀sẹ̀ anábì ní kílò kí ni mo sọ ó nígbà tó tó sáfún lọ́kà ọmọ ọ̀fọ̀pá tó sáfún ọgbà mẹ́rin ó sì ní káàkiri ọmọ mọ̀rún tí wò pé àá nígbà wá gbọ́nkùn kí lọ wá bẹ́ sí ọ̀rọ̀ àti ẹ sọ fẹ́ gbàtí ẹ anábì ló fi lẹ̀ ó ní mo lóye kí n ti kó nílé ẹgbẹ̀rẹ̀ yìí ọba súnmọ́ àdàbí yóò fi ibi ká ọba fọwọ́ ra ẹgbà ọdún tí mọ̀ pẹ̀lú káràbí ọ̀ká rẹ̀ ó tó kó ní ayé èyí ọ̀rọ̀ mẹ́rin kama tabaraka àtàbàbà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ka nínú àkídà ìlọ́wà ọ̀gá tó ní ọ̀tọ̀lọ́rọ̀ wọ́n sí lóbi ayé àdàbí

mójúbọ́ nínú ọlọ́run ọ̀nà tó fẹ́ ní ìtí mo fẹ́ mọ́bẹ̀ ní pé ọwọ́ tánàbí fi dípò ọwọ́ mara ọ̀sẹ̀ni tí ó tàbí wípó lórí gbogbo ọwọ́ tí tí bẹ̀ sálẹ̀ ilé wọ́n fi yé wa wípó náà ti wọ́n lọ́nà lápọ̀lẹ̀rọ̀ ní yẹ́lọ́ọ̀kù adẹ́lẹ́mọ́ mi ní ìdẹ́lẹ́mọ́ àṣàrátà ṣájára fa'alima inú suratul Fatah nítorí mẹ́lọ́pọ̀ ọgbà nígbà anábì ṣe bẹ́ àtà anábì sọ pé a ń tó ṣayẹ̀wò ààrẹ àpàṣì gbogbo ẹ̀tẹ́ wà níbi bẹ́ àyí ẹlẹ́ lórí ní gbogbo ẹ̀tẹ́ bẹ lórí àyí torí ìsùnmọ́nù tí ó wà síbẹ̀ wọ́n lè ọyọ̀ káwọn ọgbẹ̀mí ó dẹ̀ tó sọ Buhari lọ́gbà tí sílé ti mọ́ sọ yìí antum khairu àdìdìdìdì ó tún wí mí tàbí sọ pé láyé kúrù náà ẹni náà ni wọná insha Allah min ashabi shajara ẹni tó bá sì gbé àṣẹjára samra lòdébíà alladina bá yàmù tààtàá gbogbo ẹni tó sì bàyá àti fún mi lábẹ́rẹ̀ náà mọ̀sílẹ̀ lọ́gbà wa eléyẹn òun ni wọ́n bẹ́ fi mọ́sùmánù pé kò sí ní ibìgbé ààrẹ nínú ẹ̀ wọ́n ní Usman ó ṣe himma himya ilẹ̀ ọgbàlẹ̀ ọ̀yẹ́kọ́gbà ilẹ̀ ilẹ̀ kan wọ́n fi mú kódọ̀ lójú ayé òsùmọ́nù náà ni fìtínà ti ṣẹlẹ̀ tọ́láwà ara mísírà wọ́n wá bá òsùmọ́nù pàdé wọn wọ́n wá sọ fún òsùmọ́nù wípé ó jọrọ bèèrè mùsà bá ní pé wọ́n mú kùránù wa fadá àbí wọ́n mú kùránù wa fàkọ́ọ̀lù wọ́n wá sọ fún òsùmọ́nù wípé ifta sáàbíà ifta sáàbíà sí súrátù sáàbíà súrátù àwọn ọmọ ń pè sáàbíà ní súrátù Yunus ifta asabi'a sí súratu sábíà ó sì sí Usmanu sí wọ́n náà mata wákọ́rà Usmanu ká àgbọn gáfẹ́nà kùránù pa oríkíkẹ́ kùránù ni wọ́n bá nígbàtí ká nígbà tó sọ fún wa pé ọlọ́run adìnlẹ́lẹ́kùn amọ̀lọ́ ìtàftàrọ̀ tó ń lọ́yọ̀ ìdá fún ìtẹ́sì àbẹ́yìnlẹ̀ ó ṣe àdápa irọ́ lọ́wọ́ àwọn ayé wọ́n lọ́dákẹ́ nítorí wọ́n ní ilẹ̀ tọ́gbà tọ́gbà alẹ́ àlọ́run adìnlẹ́lẹ́kà amọ̀lọ́ ìtàftàrọ̀ ayà ní afẹ́fẹ́ mú Uthman radiyallahu anhu ọwá sọ fún agbé sẹ́ẹ̀rí tilẹ̀ tẹ́rì sọ pé mọ̀gbà fàyínà umara umar bin khatọ́ hamamu kọ́bùlì òun gẹ́rún ti gbálẹ̀ ilẹ̀ sáájú mi lè ibìlì sọ́dàkà tó ní ká máa kó àwọn ara kó mi táwọn èèyàn bá fi ṣe sádàkà ká máa kó ṣùgbọ́n fọ́lámà ní wàlẹ́yìn nígbà mọ́ gbàjọba záàdà ti ebèrè sọ́dá àwọn ará fún mítà rígbà ọkọ̀ òjò ìta rígbà lásìkò oṣù márùn lọ fásitù fìlìhìmà olójẹ tó gba ilẹ̀ yẹn fún ilẹ̀ tí mọ́ gbà ó ní tọ́pàá ọ̀dà ó túnmọ̀ sí pé tí a ń fẹ́ lọ́kùnmánù jà sí kò sí bídíà rẹ̀ ohun tí Umaru náà ti ṣe sáájú ni nítìtorí kíni kílómi tọ́lájì ti wà tí rọ̀súlù sọ wípé làhímá ìlàhímá lọ wọ́n rọ̀súlù ẹnìkan ọgbọ́rọ̀ pọ́ǹgbà kankan nínú nǹkan ní ẹnìkan àyàfi ìtọ́lọ̀pá gbà àfi ìtọ́lọ̀pá ní kọjẹ́ tó tó jíṣẹ́ rẹ̀ ìtẹ́fẹ́ fi gbogbo pẹ̀lú àdífì yẹn ajẹ́gbẹ́ gbígbà alẹ̀ tó lọ́wọ́ àwọn èèyàn kan ó ti tako ó ti jáde pọ̀nù àdífì yẹn ìtọ́jẹ́ pé yíó kàṣú bí ní rọ̀nísù kọbílà tó lórí ìlú tí ó fagbáragbà òun Islam dé tọ́ta wípẹ́ nìkan gbọ́dọ̀ kóhun jálágbára kókóhun gba ilẹ̀ lọ́wọ́ èèyàn adẹ́fìyẹ́ wà náà sọ́yún bukari àwọn akẹ́ tí wọ́n fi dáfìtínà sẹ́dìnà ọmọ àbí Usman tí a fi dálẹ̀ kódà wọ́n bá dé bíi ṣe mọ̀kúnlọ́ lótó kùránù kan tọ́pọ̀ tọ́fọ́ká Abubakar ni ọjà máa olójà máa ẹyọkà ni wọ́n kọ ẹyọkà ẹ̀lẹ́dẹ̀ lóòrò lóòrò ayé kúmà ṣùgbọ́n bọ́dá sí kò fún máa olóòrò sáhẹ̀ olóòrò tọ́pọ̀ tọ́ha káàkiri gbogbo ibi tí àwọn mùsùlùmí wà wọ́n bá dá sí mọ́nàmọ́ ló ti rí ẹ̀rí ẹ̀ nínú dáhùn tó jẹ́ dáhùn ilé náà pínkì sẹ́sẹ̀ tẹ́ lè bá jà sí ó lọ́rọ̀ sẹ́tìnà fún àyà a ti sọ fún àpé yá ẹ̀rọ náà sọ fún ọmọ lẹ́yìn èèyàn láàrín ìlú fún Usman ẹ mọ́dá láti jù nípa ọ̀rọ̀ Usman tẹ́sà wá gbogbo àṣìṣí ẹni rí ẹ mọ́dá láti jù wọ́n látàkùn lù láwù ìlàṣẹ́ ìlàṣẹ́ ẹ má sọ nǹkan kan pa Uthman àfi tó bá dà nínú àgbàwá mi àwòkúlù láwọn òhàíláwò lè mọ̀sọ̀ ẹ̀ lórí kùránù tọpọtọpọ̀ ẹni ẹ̀sùn tó dá padà fọwọ́lọ́ adìlọ́lọ́ mọ̀ fúgbúra ma fa alẹ́lẹ́dì fa alẹ́fẹ́ mọ̀sọ̀ ẹ̀ kọ̀dá músíàpù kọ́pọ̀ fúra rẹ̀ ilá àmàlà ìmìnà ọ̀pọ̀ wa náà lájọ wọn sí ilá àmàláì nìna gbogbo wa náà lájọ wọn sí pé kákọ́ fọ́mọ́jẹ̀ pé ìtàwọn èèyàn ká wọ́n yàtọ̀ síra wọn ìlà omi bí kọ́kọ́ kọ́pọ̀ kèrè ṣe kó se bí díà ẹ̀rọ sọ̀rọ̀ mọ́nù mọ́wà nínú ọ̀rọ̀ tàbí àtúndọ̀ aṣọ́jú wa bí majalis òun náà ni ó ní áàbù aláàbùsùmáà wọ́n bú Usman wọ́n sọ̀rọ̀ rẹ̀ láìdá tẹ̀mùsí kàrìmọ̀sọ́ yìí wípé ọjà kùránù wẹ́lẹ́wẹ́lẹ́ ọkọ̀tọ́kọ̀ ó ní gbogbo wọn náà ló sì ha fún bó sì ha fún wọn wà áàmàdú bí má kàtàbà ilé yìí ìtọ́pọ̀ ránṣẹ́sẹ́ náà ní ẹgbà tẹ́sì gbàgbọ́ sẹ́bẹ̀ pé ẹgbẹ́ fẹ́ ajẹ́pẹ́ ìtọ́pọ̀ ránṣẹ́sẹ́ yìí nǹkan bí lẹ́mọ̀ká yóò jẹ́ sí pé tọ́kọ rẹ́sẹ̀ sí yé ṣe tọ́lọ́hùn subhanahu wa ta'ala tọ́sọ̀kalẹ̀ ìtọ́kọ rẹ́sẹ̀ sí yí òun náà lẹ́nu gbàgbọ́ fún tẹ̀lẹ́ka oríṣiríṣi àwọn nǹkan òun ni wọ́n fi ṣe àléébù fún Uthman àwọn mí bẹ̀ tí ọ̀lá láàáfíà tí wọ́n sọ fún nínú ẹni pé wọ́n ló ìtìmámù sọ́látù fi mínà pé nínú tó ṣe tí ọ̀dá ni pé lọ́jọ́ tó wà mínà tó ṣe hajj pé ó kí ìrun àìlà àtásàrí bẹ́ ó kí pé ó kí lọ́pàá mẹ́rin mẹ́rin kò sẹ kọ́sùnù mẹ́ ànẹ́bìsìlẹ̀ ajírẹ̀ tó ṣe ọ̀pá méjì lókí ní mínà Abubakar Uthman ajírẹ̀ wọn tí ẹ ṣe ọ̀pá méjì méjì ní àkíb kí ló dé tó mú fi sí nínú tí wọ́n máa sọ àwọn míì máa ń wọ́n máa gba wárò jàrí wọ́n ló sí bẹ́ẹ̀ bọ́yá ti torí wípé ọgbà ohun ti dára alé ohun ti dára alé òun lẹ́tọ̀ kí ìrùn pé tí ẹ̀ bá ti tàhálà bọ́yá o travel òun gbé ìlú kan ọwá lọ́ọ̀dún rẹ̀ bí ọmọ yá mi tí ń kó ọba wáwò kò ní dẹ̀nà ó lè dẹ̀kù ní ojú ọ̀nà ó tó déwò tó ti dé ó ní yàrá tí ó sùn tọba fẹ́ sùn kò ní ẹ̀sẹ̀ lọ rẹ̀ ti tàbí ọlọ́pàá ó fẹ́ tó ti tàhálà ó tó ti di ara ìwó àlàyé wọ́n ni mẹ́rin sí tó fi kírò ẹ̀ pé mẹ́rin ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó wá lórí eléwọ̀ lálàáfíà ní kánádà mú nítorí wípé ìtí wọ́n sọ gan ẹni tó bá jẹ́ oní jíra tó jẹ́ mọ̀hájì kèé ní ìkọ́mà kò lè tọ́rọ ti ṣe jíra kúrò ní kíni kúrò ní maka nínú tó ṣe jíra kúrò ní maka ní Usman Madina nílùú ẹ̀ e, olàyé rẹ̀ maka ti kúrò nílùú ẹ̀ e. tọ́rọ ti ṣe ìjíra kúrò mẹ́ ó náà dẹ̀ dáma níjọ́ tí wọ́n ṣe mọ́lé tí wọ́n ṣe mọ́lé tí wọ́n ṣe mọ́lé tí ọ̀kan nínú àwọn aṣíwájú wa tọ́lọ ọba Mugira bùn Shu'ba olólọba ọwá sọ fún wípé ìrẹ́ Usman wá rọgbọ́n jáde kọ wá nǹkan àgùn kọ ọmọ padà lọ sí kọ ọmọ salọmọ kàkọ lọ máa gbé rẹ̀ tọ́rọ náà gbọ́yẹ kí Usman ní Usman ní láàrín òfà àríkọ́ dára ìjìrátì ilé tọ́lọ́ sọ ilé ìjírá mi ìgbọ̀nà fi ilẹ̀ tí kú ọba dé ọba nìbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ẹ má jẹ́ kí wọ́n tó pẹ́mẹ̀ yẹn torí àwọn ọmọ ìyá tí wọ́n ń darí ètò wọ́n ti mú sọ fún mi pàṣẹ tí wọ́n ó ti ń tẹ́lẹ̀ rẹ̀ àwọn àsọtẹ́lẹ̀ àdẹ́bì tó wí fún wa pọ̀ mi ma ti ìgbè tí mo fẹ́ kà fánú àsọtẹ́lẹ̀ àdẹ́bì lórí fìtínà ọ̀pọ̀ ìwọ́dí ẹ̀dẹ́ ẹ̀ta abálẹ̀ ìgbè ọlọ́run sí alápàá rọ̀fún rẹ̀ sọ̀rọ̀lọ́wọ́ aláyé wọ̀sánà nínú àdísì ti zaidu búnú wahab zaidu búnú wahab nínú àdísì tó gbà wá fún wa ó sọ wípé samitu abdullah olóhun gbọ́ tí abdullahi tó sọ wípé kọ́ọ̀lá lánà rasulullahi sallallahu alayhi wa òjísí ọlọ́run sọ fún wa pé ìnákùn satarawna adị asara ẹ lẹ́yìn mi àsọtálẹ̀ ànábìnú ẹ̀rì afira wa umuran ẹ̀rọ fìtínà tún kìrù náà tí bá ń lójú ọsọ fún tí a ń tunkirunaha an sahabi ridwanullahi alaihim qalu wọ́n wá sọ fánàbí ẹmà jáàmàdé o wọ́n ní fama ta'muruna ya rasulallah tó bá ti ẹ̀bá wa láyé tààrà ọ̀ràn tọ́kàn wakọ̀ kí ni wàsíyà rẹ̀ kí là sọ tẹ́lẹ̀ rẹ̀ kí lọ fẹ́ pa wá láṣẹ ìrí ànábì qala ànábì ni addu ilayhim haqqahum àwọn tó bá jẹ́ sáájú yín tàbí mùsùlùmí tó bá dá fìtínà lẹ̀ tẹ́ ẹ mọ̀ pé mùsùlùmí ni adùn ilé ìhìmọ̀ àkọ̀wọ̀n ẹ̀tọ́ wọn tí wọ́n ní lórí yín ẹ̀yẹn pé fún wa ìtumọ̀ ni pé ẹ̀yẹn má gbé ogun tí wọ́n sáàgbọ́ wà sí ẹ̀yẹn tó ń tí bá ti lè jẹ́ kíni tó jẹ́ mùsùlùmí adùn ilé ìhìmọ̀ àkọ̀wọ̀n ẹ̀tọ́ wọn tí wọ́n ní lórí yí ẹ̀yẹ fún wọn kí ni wà sí àtúntò wà tẹ̀lé anábìlì wọ́sàlù lọ àkọ́kùn ẹ̀tọ́ ti yí tẹ́lì ní pé wọ́n gbọ́dọ̀ jàyí ọ̀dọ̀ ọlọ́run ti béèrè ẹ̀yẹ má ti ẹfún lẹ́tọ̀ rẹ̀ bátùlùmá alwájì gbogbo tó jẹ́tọ̀ tí tó ẹkẹ́ ẹsẹ fún islam ẹmọ́kò torí wípé asáájú ó ti sí àwọn kẹ́kẹ́ tọ́ka yíkọ̀ ọwá dẹ̀sùpò tó ẹkẹ́ yọ sàká ẹgbẹ́gbẹ́ sàká kúrò lójú ọ̀nà fún ẹ̀ẹ̀dárí sàká síbẹ̀ ẹ̀mọ́ síbẹ̀ wọ̀nọ́pс ọ̀rọ̀ mìíràn tí ó bá débi wípé ọun jẹ́ fìtínà pọ̀ ọmọ láàrin yí ogun kan tó wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti musulumi tó yẹ kẹ́ ẹ kópa ń bẹ̀ ẹ mọ́ pé torí wípa sáájú yí dá fìtínà lẹ̀ kẹgbẹ́ ní tẹ̀lé lọ jágun ẹfẹ̀mí lílẹ̀ fún ìdẹ̀ta yìí tó wá jẹ́ pé kẹ́ ẹ lọ bá di ọ̀ràn lórí lọ́ha ọ̀dọ̀ ọlọ́run ti máa béèrè ìtẹ́mà béèrè lọ́dọ̀ ọlọ́run ni ayùlè hìmà ń ìsọ̀fà kó fi mà wá bí wọ́n ti máa ṣe dọ́gbàdọ́gbà láàrin yín ẹsì máa ṣàdúà kó fi mà wá báwọn aṣáájú ó ti máa ṣe dọ́gbàdọ́gbà láàrin yín àwọn yóò bá délà wọn àìlera mẹ́lẹ̀ wọn tàbí kọ́lọ́wọ́ nínú àdífì mí tí Umu Habiba gbà wá látọ̀dọ̀ Zainabu bintu Jahsh radiyallahu ta'ala anhunna kọlọ̀ bá ní ọdún sí ó ní ìfẹ́kọ̀ọ́dọ̀ nàbí níjọ́ka ànábì jí ó jí inú àgbàwà tí ẹ̀ àgbàwà mi wá tó tó yàtọ̀ láyé mo sọ fún àpé ọ̀rọ̀ fítà ọ̀rọ̀ tó fẹ́jú kódà ọ̀rọ̀ ẹ̀kùn táwọn àfẹ́ sí sọ lórí ẹ̀ ẹnu òkú ní sọ títí báyìí bá sí dáadáa anábẹ́jì mínà náà lójú oòrùn muhammara wọ́já ojú ẹ̀mọ́ wọ́n wọ́n yà kúrò ní tánàbí wíjáde la ilaha illallah anábìlì la ilaha illallah waylun lil arab ẹgbẹ́ ọmọ àpapọ̀ ọ̀làrúwáwá mẹ́ṣàrì pàbùrúkà ẹ̀kùtàràbà tó súnmọ́ nítorí pé mo rí wípé fútí àdìyàwó máa rẹ̀ rọ́dì ní ìyàjú òjò wà máa jẹ́ nínú kùtí náà ti gbọ́nà èyí ò súnmá táwọn náà bá ti kó láyé ni o nínú rọ́dì tí yájújú àti màájú òjé tí wọ́n fi dí wọn máa wé èèyàn wọ́n ti rí kan jámbẹ̀ lónìí wọ́n fi hàmì kò tí sẹ̀rẹ̀ lójú ayé àdábí o nínú tí ní àpánàbí ọlọ́run ó ní wọ́n ti rí já ìparun ọlọ́run ti súnmọ́ sàábí wá sọ fánàbí tó wà mẹ́jọ náà wípé adáhùnlùkì sẹ́pà ń lè rí bá wa ilé àdábí wà fún ìrìnà sọ ẹ̀kọ́ táwọn ẹ̀rẹ́ sí wà pẹ̀lú wa àti àsìlọ́run anábìnrin náà ìparun lè ṣẹlẹ̀ fìtínà lè dé ẹni rí ọba wà nù yí ìdàkásọ́rọ̀ àdàkábà táwọn tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ bá ti pọ̀ káyé bá ti ṣe tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ tí wà bàjẹ́ bá ti pọ̀ àwọn ẹni rí ọba wà fìtínà ọlọ́run lè fìtínà tó tóbi òun náà ni sáà kọ́lọ̀wọ̀ pàyẹ́rẹ́ èyí ò nìkan ní òní báwọn ẹni rẹ̀ kàkà lórílẹ̀ ayé ṣùgbọ́n gbogbo omi tí náà yà dúdú ni wọ́n wà dúdú ni kìníkẹsẹ̀lẹ̀ kásàfù ni ó lè báwọn ẹni rẹ̀ ti kábà fún bá ti pọ̀ ṣùgbọ́n tí sáà dídí àìyàmọ̀ gangan olóòdìbẹ̀rẹ̀ lórílẹ̀ ayé torí tó bá ti súnmọ́ tọ́lá ń fẹ́ lo ayé mọ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ àtẹ́kù kàwàá àtẹ́kùn yẹn lọ́wọ́ pè kọ́ lọ ẹni ma kana fi qalbihi mithqala habatin min al-iman ẹni tí ń tọ́mọ bí ẹyọ náà gún nínú ìgbàgbọ́ tí bá ń bẹ lọ́kẹ̀ pè kọ́ lọ a burú ìgbà àìláyé lò tí ó lẹ̀ ọmọ bàbá ọba jẹ́ yẹ wa pẹ́ nílé ọba yìí tí tẹ́ bá ti pọ̀ níwà àjẹ́ yóò kò gbogbo yín sínú kódà náà sọ́pọ̀ bí ó ní mo rí fìtínà kan tẹ́kọ̀ ìlà alábúrí ó ti kọ̀ tó jẹ́ pẹ̀lú lulé kálùkù yí odó ti máa ṣẹlẹ̀ kàwọ́kì kọ̀tù sallallahu alaihi wasallam tí ọ ma kán tó tó tó tó ṣabaka net sínú ẹ̀dẹ́ ní mọ̀kán yìí sẹ́rí mọ́lọ̀ lọ́nà tẹ́ tí ó ti ṣẹlẹ̀ gbogbo dúsù tí kálùkù tí rí ìmọ́lẹ̀ tí kálùkù wo àwọn ọmọ tẹlifíṣàn tí wo ṣe ń tọ́dá abẹ́ fún amá tí ó ti ma ṣẹlẹ̀ ní ilé wa anẹ́bìnrin mo rí fìtínà

tó jọ nǹkan ẹwà sẹ́ẹ̀dẹ̀ tí bí tí náà wọ́n sí ó lápà ní tí wọ́n fi mà pé mọ́ṣàlá ọlọ́run ọdẹ́ nílò ẹni ọlọ́run bá tún kẹ́nu wa tí fi ń wo tọ́dà ó tó mọ́ dúpẹ́ ọkọ̀ ọlọ́kọ́ sàánà wa mọ̀rọ̀lá ń gé àwọn wàsọ́yà níbi ní ọ̀pọ̀ nínú àdísì mi tí a bóórí rà gbàwà ọlọ́rẹ̀ mi sọ pé tó bá yá yàtàkọ́ rọrùn zaman ìgbà yìí yóò ní jìnà sí àwọn ọmọ ẹ̀nà olúgbò láti rọ̀mọ̀dánù àti àjókò báyìí ọmọ ìlànà látó sí nígbò lábẹ̀rẹ̀ lẹ́nà àwòtí ní mélòó ní sí 23 ṣe gbogbo wa bá mọ́tọ́ gba sàrá 23-22 wọ́n kàfọ́ gbé àwọn ẹ̀yìn gbájú lọ sáti àwọn ẹ̀mẹ́ka 23 23-22 òun lọ́wọ́ àbáyé níjọ́ lábẹ̀rẹ̀ ẹwùlú àpánà lábẹ̀rẹ̀ ara tí náà tayọ́ ọmọ àkójú ẹ̀mẹ́ yàtàkọ́rọ̀ mùsàmá èyàn ráyè sílọ̀ dáadáa mọ́ èmi àtàwárá aléèmì àjọ ń sọ̀rọ̀ kan pẹ̀lú àwọn ọmọ kéékèèké tí wọ́n gbàwẹ̀ awáfí wọn gbà táwà náà wà kéékèèké pé sáwà lè gbàwẹ̀ ní déérú àsìkò táwọn ọmọ yìí dá tí wọ́n tán nírú kéré ti ń méjìlá ojú ó ti àgbàdà ilà ní wọ́n mọ̀ bá ní sópọ̀ ní tọ́rọ pásìkò yẹ jágùn kí ni ó tó sún ojú èyàn ti rí bàbá àgbẹ́ ẹ̀kọ́ kí ni ó tó sún èyàn mọ̀ pé òun gbáwẹ̀ àwẹ̀ tá ń gbà ní sí àmàpá ń gbáwẹ̀ ààrẹ sì ẹn tí àwọn ará UK náà tí wọ́n bá tún lọ́ọ̀dọ̀ àwọn tí wọ́n sáájú wọn tí wọ́n tún jápọ̀ ní jẹun lọ fìtínà tọ́lọ́wọ́lá tọ́lọ́lá àti àlà takọ́rọ̀ kò sáma bàbá ló ṣe tà á dúdú ọ̀pẹ̀ mẹ́ kò lè pẹ́ tó bìrì tálùfàjá rí òbí làbá nígbàkan tí èèyàn bá jí láago mẹ́ta tọ́gbẹ́ ìṣe nọ́bìlà yìí ṣe kékeránù ní àsùbáà ní nígbà bá súnyàn lè yóò sùn yóò sùn yóò sùn ní ìsìn kò lè pẹ́ nìsìn tó fi gbogbo aláwọ̀ tó bá tí ó fi máa pẹ̀lú àsìkò ti súnmọ́ra wọn àrùlẹ́sìn ọlọ́ àgbàdo ẹ̀mọ́ ara fìtínà tánàbí ni yóò dé bá wà ní ó fi ní ọ̀sẹ̀ tún náà lókún ànábì ní yàtàkọ́rọ̀bù zàmà àsìkò súnmọ́ra wọn wẹ̀yẹ́ ń kùsùlẹ̀ àmàlù wọ̀yà kó só àlàámà iṣẹ́ kéèkéèké lọ́mìnà wà máa rí sí yankos àlàámà iṣẹ́ títìtì ọlá máa rí sí lagbọ́dọ̀ máa bẹ̀rù kọ́lọ̀ kọ́sàánú wa kó tó wà máa àti ọkẹni o wàyúlùkọ̀ ṣó àwọn ọkọ̀ wàtàzàrù fìtàlá ìtànàbìtínà wà gbáyé kan tí ó ti gbáyé kan nísìn ìtìnà tààrí àwà nísìn gbogbo ẹ̀yẹn ti ní kébèrè nísìn táwọn tí wọ́n kú fún bá wọlé nísìn báyá láàrin gómìn nínú wà tàà jókòó ọjọ́ bá ní ọ̀rọ̀ ẹni tí a bá fún ní okùn okùn kúfúrù tó kéré kò ó pè mọ́kútàdà ránkì tí ẹ̀ẹ́ pé ó ń bí díà ní ṣùgbẹ́ lè ṣe kẹ̀bí ṣùgbọ́n bí díà ní ara bìtínà tàbí ta lọ sọ fún wọn pé nìkan wà tó lè ṣe ìhátọ̀ gbogbo tánàbí mú wátà tẹ́ẹ̀fí máa fún àwọn èèyàn ní olóòrùn tẹ́ẹ̀fí sọ fún gbà àdíkébé ní ta sọ fún àwọn sàhábà gan wọn ṣe bí àáyà gbogbo tánàbí mú wá pátálà wọn wọ́n ṣe gíráàpù kan fúnra wọn tẹ́lómi ọ̀sán kẹkẹ tẹ́lẹ̀kẹjọ ọ̀sán wípé ara mọ̀gbọ̀n tánà bìbì bá jí ọ̀gbọ́n ni ìtọ́bá sì fi Musa abẹ́kẹ tí ọ̀gbọ́n kan ní ilẹ̀nu ànábì gbọ́là wà wà ẹ̀dàdà tó torí kẹkẹ tí wọ́n wá ẹsẹ̀ kan nítorí pé àwọn àwọn àgbàkàtẹ́ ti lọ máyàwó orí lọ́bá sọ́ ti kèfèrè sí ọ̀dọ̀ ta ní kúkúrú padà bọ́ ọ̀dọ̀ rẹ̀ náà padà wà jáàlú wà nínú rúkúrú kéèyàn ọmọ mọ̀ kẹ́ àmọ́ bí rọrọ̀ jàrí fún yà èyí ọ̀sọ́ ni tẹ́bù rọ́kà máa yà ókè tí ọmọ padé tọ́fà òun ẹ̀dẹ̀ pẹ̀lú sí jẹ́bù wọn átàbílà àkídà átàbílà àkídà adébí sọ̀rọ̀ kan lójú ayé lójú ayé rẹ̀ pẹ̀lú àìsà àdífìyàn yọ padà wá àìsà ìsọ̀fà náà bí wípé ṣé gbogbo nǹkan náà ni ọlọ́run máa ọ̀rọ̀ tó jọmọ́ àláìsà sọ sẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àkídà ni anábì ò torí ẹ̀kọ́ gbójú àgbà tó ní wípé pé tí ọmọ ló ṣe kí ni kí ló bẹ́ẹ̀ jáàmù èyàn máa fi ṣe ó dúró èyàn látàfilà àkídà kọ̀ wá sí ẹni tó wà máa dúrù mọ́ lọ́dọ̀ àwọn ọ̀pẹ́ ìrí àfáàsì ẹlòmí tí ò tí yàsà ipò wọn fún ní stìmára lé gẹ́gbẹ́ tó ti lè mú ti kẹ́mí ara fìtínà náà ni ara fìtínà tí a kan ní ohun àbọ́ wọn náà máa gbọ́nù ọgbọgbọ àwọn àpá àtẹ́ sọ ní kéfèrè ọlọ́run sáà lọ́wọ́ anábìnrin tásàrùn fìtẹ̀ fìtínà ọgbàlẹ̀ ayé ká wọ̀yẹ́ kòrò lè haraj ìpáyàn yóò dìtọrọ fún kálí ó ti ṣẹlẹ̀ àbí ọmọ ṣẹlẹ̀ àwọn míì gan tó fi wọ́n fi ń ó tó gbàgbé tó ń bá ti pa àyàn òun sí ẹ̀sẹ̀ ní níbi tí náà tánàbí ni a máa bèèrè rẹ̀ látàtàmà náà lè kọ àdúgbìlà anábì ni ọmọ jù ọwọ́ àánú ẹ̀mẹ́ ẹgbẹ́ mọ́ ṣe ń lọ ìwé pàdé kẹfẹ̀rí kalọ́nà kájọ wá jà kí pa anábì náà gbọ́dọ̀ rúwé látàtàmà náà lè kọ

tí ma bá wájá máa fọ́sàlùlọ́hà láàáfíà ní tí ẹ máa bẹ lọ́wọ́ ní kẹ́ ẹ máa wà lálàáfíà ni wọ́n ní obìnrin sì ṣe lóbìnrin sì ṣe anábì wá níwá ìdálà kìtù mú ọ ṣùgbọ́n tẹ́ bá bá wọn pàdé tí a lókùnbí tọ́ lọ fàtìbítù wọn náà pé òkùnbí tẹ́ gbà ṣẹ́rìpọ́rọ̀ ó kílẹ̀ fàyídà làkùtùmùhùn ṣùgbọ́n tẹ́ bá bá wọn pàdé tí a ló kùbí tẹ́ ṣe kíni tẹ́ lọ ìwọ náà sọ fún wọn pé o kùbí tẹ́ ìlọ́gbà wà lẹ́mù annàlì jannata tàhàtà rìláàlì sùyọ́ anábìnrin ẹ̀lọ́ màbálì janna tẹ́wọ̀ abẹ́ òbí ìdàlẹ́ tẹ́ bá ti lè kì sí wọ́n lọ́wọ́ aṣọ ìpààyàn àti ìpààyàn kéèké àti ìdàlúrú lọ́sọ̀ bí i sí lọ́wọ́ èyí ò lọ jẹ́ kí hàrà rí o lọ jẹ́ kí ìpààyàn kọ́pọ̀ nílé ayé tí a wà yìí nígbà mọ́ fẹ́ lọ bí ìdájọ́ wà sí yà lábí ìkẹyìn ní kí n wé nínú àdísàbó rírà rasúlù sallallahu alaihi wasallam oni fìtẹ̀nà fìtínà bọ̀ ṣùgbọ́n àlìkọ́lù fi ya ẹni bá jókòó tí ó kópa mẹ́ wà sí ààrẹ tọ́ọ̀dá sí khairu min al-qa'id olóòrè gbẹ́ tọ́dàrò tó pé kíní ẹsẹ̀ bẹ̀ ẹni tó jókòó tó wò mí kankan olóòrè gbẹ́ tọ́dàrò tó ní kíní kíní lọ́mẹ̀un wà al-qa'id ẹni tó dúó tó ní kíní lọ́mẹ̀un ó lọ́wọ́ lójú mínà máa sí àtọ́ ní ojú mi ó tó ìdẹ̀bẹ̀ máa sí tó ní ìdẹ̀bẹ̀ ojú mi ó rí wà ní máa ẹni tó mi rí ayẹ́rù sáàyì ẹni tó sọ wípé bẹ́ẹ̀ bá sì lókì ní yóò ó tàbí kí ni bá kìí lọ bá ẹkọ ní wá kẹjú mọ́ rómi mú ànábì lẹ́ni tọ́kàn lọ wò fẹ́ àwọn ọmọ ìjà ni òun tó lóore ju ẹni tọ́kàn mi tí wọ́n mú fún wa tàbọ́lọ bá wọn wá ìdà ànábì ni máa tàṣọ́kọ̀fà láà tàtàṣàkọ̀fà ẹ̀yìn bá ti lọ́wọ́ kan síbẹ̀ sí fìtínà ti bẹ̀ẹ́ tí ó dé níkànyà ayé tàtàṣàkọ̀fà òní ọ̀parun òun ni yóò sì kíni kí lọ agbùgbùn ó ní wà máa wájẹ́dà mẹ́rìnjá à ẹmbá ti yá ríbì kan tó lè lúgọ sí wà sí àrínú tí fìtínà bá dé tó bá rí mẹ́rìnjá ibi tó lè sá sí àwọn àádá tàbí bùlúgọ tí fìtínà ò lè fi lídọ́dẹ̀ fàlè ìyàwó ibẹ̀

alùsùlà kìí ṣe kúrútọ̀ rúsùlà ló ní kàṣì olóòjẹ́ ẹ̀kẹta tó lò ló ọ̀nà tẹ́ tún lè ti rí àwọn ọ̀rọ̀ tí mọ́ sọ yìí a tún lè rí ọ̀rọ̀ wàsọ́yà nẹ́bí kà ní bá bú alùsùlà nínú àwọn tíra àdìsí bí jẹ́ tí ń sọ̀rọ̀ kéèyàn lọ́dáwà tọba ti rí pé fìtínà sí kéde fìtínà ti ṣẹlẹ̀ ara wọn bí ìtí sọ wípé yàtí sàmàbù yóò ẹgẹ́ bá dìkì ẹ sí o, sì gbé wá kẹ́kẹ́ ìyọ̀lọ́dún máa gbélé ẹni tí fìtínà bá ti ṣẹlẹ̀ àwọn míì ní tí ó ṣe ní pé yàtà hàwàlú àmbálà ní fìtà ìlú tí fìtínà bá ti ṣẹlẹ̀ ó ṣe kí ní ọ̀sàmùmẹ́ kódà àwọn míì dá pápádé ní pé ìlà hajjama alẹ́ tí wọ́n bá ti ẹ̀gbẹ́ fìtínà gan kàmálé yàkúfù yẹ́dàwó ọgbọ́dọ̀ sọ́wọ́ mẹ́yẹ̀yìn ọgbọ́dọ̀ bóhùn ọjàjàgbára wà náà kú tìlà wọ́n bá ń pa tọ́bá ti dàsìkò fìtínà tí mùsùlùmí àti mùsùlùmí dán ẹgbùrọ̀ lọ́sẹ̀lẹ̀ gbogbo àwọn ẹ̀tọ́ ẹwọ́ sọ tàbí wọlé tàbí lọ́pàá ìyàkúfù ọyà káwọ́rú wọ́n lọ kọtílà eléwò ń ṣe jà mùsùlùmí àti kèfèrè ó ti di fìtínà láàrin mùsùlùmí àti mùsùlùmí wọ́n lọ kọ́ káfàdì a sì lọ́lọ́ mí àwọn àfáàdì tó bá ti débẹ̀ yẹn yìí láfẹ́ àgbàṣe tí a bá gbé ka mọ́lé kọjá gàgbàrà torí yọ́ra bí sí lò kódà yọ ọgbà àkọ́kọ́ wà ṣàyíní ó ṣàyíní tọ́lá ẹjá bá pa pé wọ́n gba dúkìá rẹ̀ lẹ́ o lè wọlé oníwọ́mọ́kò dúkìá rẹ̀ ní ọba pa tàbí ẹnìkan fẹ́ fi ọ̀sẹ́ sí ìyàwó ẹ̀ tàbọ́kọ́ ẹ̀ o náà bá gbọ́nà nìkan fèsì wọn ni wọ́n bá pa alábìnrin ṣàyẹ̀dì orúkú ṣàyẹ̀dì wọ̀húwọ̀ màfúrú ní kútìlà àwọ̀kọ́tàlá àwọn gbà wípé àgbàrò jàrí ẹ̀ torípé wọ́n wá kàmálẹ́ ní ikútì tí wọ́n bá pa àníkò kúkúrú ogúgbù sàrá àkọ́tàlà tó náà bá pánú wọn àdébílé rẹ̀ jẹ́ rẹ̀ wọn òdébílé rẹ̀ jẹ́ ní ti ọpa ṣẹgbẹ́ mùsùlùmí náà láwọn tí wọ́n wà wọ́n nítorí kópa akọ̀ lójú ogun lọ́bí ìjàdà inú ilé ẹ̀rọ wà ọ̀rọ̀ àwọn mínú àwọn afá àwọn míì ní ìdàbádẹ́ títọ́ ìfàtún alẹ́yìn ìmá tí fìtínà bá débi wípé àwọn kan wọ́n bá fèsì aṣáájú wọn nínú ẹ̀sìn fọ̀mtẹ́nà àti ìfẹ́lẹ̀wájì àlẹ́yìn o tọ́jọ́rọ̀ ayàn tádìí sì sọ lẹ́gbẹ́ tádìí sì sọ ní wípé mọ́ béèrè ẹ̀tọ́ ẹ̀ ẹ̀tọ́ tí ní kẹfún àwọn àjọ kan bá wá láwọn ó béèrè ẹ̀tọ́ àwọn àwọn ọjà máa mú àwọn aṣájú àwọn ní ogun wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n ni wọ́n jàbà kìtà àdúwà irú àwọn àjọ tí wọ́n dìde tí ọwọ́ dúró wàkàtàlìkà lọ tàhàrábà títọ̀ ìfàtàlì wọ́n níbẹ̀ náà ni tó bá àwọn méjèèjì tí àwọn ìjọ méjì jẹ́jẹ́ mùsùlùmí bá lójú àjàkọ́ra wa wájaba ala kulli qadirin ẹmbá lágbára tó jẹ́ alágàta aláàkó ala yadil muqti ẹta abárí kó sàṣẹ́gbó wọn kagbà lọ́wọ́ wọn nasrul muslim ẹni tá abárí kó right ọwà lórí kóòlù tó kòrò ní àgbàríjọ àwọn àgbà àfẹ́ẹ̀sì ibi tí wọ́n tó ṣe àwọn bí i sì pín wọ́n ní kúlù kìtàlì wọ́pọ̀ àbáyìlẹ̀tọ̀ ìfàtẹ́ ìlẹ̀mìnà mùsùlùmí gbogbo fìtínà àbára ẹni jà tó bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àìkùlá ìmáàmàlì jama'a tí è ṣe pé wọ́n lásáájú kan tí ń darí wọn tí ó bá wọ́n jà pàrìkìtàlù ní ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ kákàwọ́rún ní àgbọ́dọ̀ jágbà asọ́wà èyí tó dájú ní pé fìtínà a sì lò wá ìbìtìlá ẹ̀rùgbọ́ mọ́ ń sọ̀rọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ àdánwò nìpìlẹ̀ tí nǹkan báyìí ti jádánwò ìkárù lè mú ká wàjì káàsì kọ́ tí ọ̀dá ọ̀ràn yẹn ni alákùnlẹ̀mọ̀ kó dìrá àlè fún gbogbo ẹni tó bá lágbàrẹ̀ tó bá wá rẹ ẹni tó ní pọ́ wà lórí òótọ́ lọ́wọ́ ọgbà ṣùgbọ́n ẹni tó bá rẹ ẹni tó wà lórí ẹ̀bí lọ àkà òun ṣe àṣìṣe ṣùgbọ́n wà ní káàna aṣíkàlẹ̀ àmọ̀ táàbà mẹni tó wà lórí òótọ́ àmẹni tó wà lórí ẹ̀bí nínú wa òwà òun ni àdíìsí wá tó ní kákó àràrólé lórí ó rò pàgbọ́yé

ilẹ̀ àwọn kan tó wá gbà wípé kò tó kóra ró ń bẹ̀ náà ni táwọn kan ní ọmọ kóra ró ń bẹ̀ jàjàgbára torí pọ̀ ọ̀rọ̀ ọba wọn níbi ẹ́ ti ń jà kọ́ darapọ̀ mọ́ ẹjẹ́ kí n tó mẹ́ nítorí ọjọ́ tí ilé wa bá gẹ́gẹ́ bí àṣewí pẹ́sẹ̀ jẹ́ pọ́rọ̀ ṣùgbọ́n kò sí àsìkò má ẹni tọ́lọ́ subhanahu wa ta'ala tí ó yọ̀nda fún wa tí a wí yẹn àbí ọlọ́run kí ọlàwà bí fìtínà gbogbo ó kéré ní ó tó bínú fìtínà ọlọ́mọ́sàlá ìlànà abẹ́ èyí tó ti wọnú gbogbo lé wa wá ọlọ́run jẹ́ ká lè wúlà wọn ọlọ́run jẹ́ á lè wúlà wọn ọlọ́run mọ́jọ Sheikh Abdullah Abdul Nasir Al-Alawani náà àfá wa àgbà ní ilẹ̀ Saudi ni ní àtìrà dáadáa ní ọ̀rọ̀ tẹ́lẹ̀pì àti àfihàn ríyàn tẹ́lẹ̀dọ́tàlá láti ìbílẹ̀ Islam àwọn ni wọ́n ṣe wọ́n bí wọ́n léèrè nípa ọ̀rọ̀ tẹlifíṣàn tẹlifíṣàn lílò bàbá kíni ìdájọ́ ẹ̀rọ bàbá ní síláàkún lú hàtàì òun ni síláàkún lú hàtàì ìdá olódó méjì ìdá olódó méjì

tó ọba pẹ́ tó ogun wá síta mo gbọ́ àti program kan lẹ́ẹ̀ẹ́gbẹ́ lórí television pẹ̀lú ọba wọn jà studio àti ṣe program láti fẹ́ parí náà bá gbé orin kan sí ẹtí ẹgbẹ́ ẹ̀yìn mi tí mo wó ma kìdí mo ti fẹ́ parí mo ti fẹ́ jáde wọ́n sì fẹ́ ròyìn ròyìn lọ́tẹ̀lé wà sí bí gbú orin kan sí lẹ́yìn mi ò tètè kó lórí adẹ́kùn ọba láwọn tẹ́ gbó lẹ́yìn mi ṣáṣà wọ́n bá lọ bá wọn àwọn ní ẹgbẹ́gbẹ́ orí mùsùlùmí ni mo ní lọ́dọ̀ tí ó ti lórí lọ́dọ̀ tí fi kè sórí mùsùlùmí orí tí àwọn obìnrin lẹ́sì fi àwọn mo ti ṣe wá àsìná lẹ́jú ní tí wọ́n fi sínú bàbá gbọ́ wá àsìná ní tó tún yàtọ̀ sí tọ́lọ́ ni ó lò ìdá kíní tí èèyàn bá lè lò tí òfin ní bẹ́ẹ̀ lọ kò sí tó kúrú bẹ́ẹ̀ àpótí lásàkà tí a kàjọ tí a mú kó àwọn ayàjọ àti ìpò tí a fi sí lè kò sí násùn tó pápò tí jẹ́ àrámù kò sí násùn tó ní gbogbo tí a tò sínú ẹ̀ ọjọ́ àrámù ní ọmọ ìtí ń jáde ń bẹ̀ ní mú àrámù jáde tí wọ́n bá wá mọ̀ tó bá ti rí párámù mẹ́jáde tó sì pánkẹ́ pẹ̀lẹ́ òsínú débì mẹ́wó tó jẹ́ pé ìwọ̀n fúnrẹ́ ló fi tí wọ́n fẹ́ tó fẹ́ wò tó sì jẹ́ tí lékún ẹ̀sìn rẹ kò sí násùn tó ní ọmọ kà kò tí máa inú ní ẹ̀yà kò sí náà ohun tó kù ní tí jáde nínú àpótí wọ́lọ̀ta ààrẹ ọ̀gá tàà lè tẹ̀lé tí bìtínà bá ti ṣẹlẹ̀ ọlọ́run sọ fún wa òun náà ní kìtàbùlá wọ́súnlẹ̀ta wọ́sọ̀lẹ̀ tàà bá ti dìrọ̀ ma tí ma ọlọ́run sọ fún wọn ọba rẹ̀ láfi búra wọn ò tí ìgbàgbọ́ àtàrí àkínúka fi ìmọ̀ ṣẹ́jára bẹ̀rẹ̀ tí ìgbàgbọ́ bá ti ẹ̀rí jẹ́ èdè àìyedè láàrin mùsùlùmí ọlọ́run lè ẹgbẹ́ dájú ẹ̀ lọ́wọ́ ẹ̀ kálùkù ní ọmọ máa fọwọ́ ara rẹ̀ kọ́ máa máa fi ṣe ìdájọ́ eléòdò òjò máa sí kíni sí fìtínà ìṣẹ́ tí ó mọ́ sí ìfọ́bá kájọ máa fi ọ̀rọ̀ ọlọ́run àti iṣẹ́ ká fi máa yẹ̀wò súnmọ́lá yẹ̀tútù na fi máa mímọ̀ kọjọ́ ìta ọ̀sẹ́ ìgbó tẹ̀sẹ̀lẹ̀ rasulun náà sọ fún àpá ìtàbí ọlọ́run tírọ ọlọ́run yìí fi ìnábàmọ́ máa kọ̀ọ̀lá ìró àwọn tí a ti sáájú yìí ọmọ ẹnu ẹ̀ wà kábàrú a tún pọ̀ lẹ́yìn yìí tí wọ́n máa ṣe àlùkùránì sọ wọ̀fọ́sílú mọ̀ bẹ̀yìnà òun sì lólùlájà fọ́sílú mọ̀ bẹ̀yìnà òun lólùláìjà láàrin gíní láàrin gbogbo tí bá ń ṣẹlẹ̀ láàrin ibi kùránù ẹ máa padà àti àdísì ànábì ọlọ́run yóò là yóò yàwà ya fìtínà yóò dẹ̀ sàánà wa yóò jẹ́ kí gúnlẹ̀ ọkàn wa yóò jẹ́ kí ọjà ọlá àtìwà àrọ́ta fìtínà tàbí kọ́mìnà fatawaffana ilayka ghayra maftunin ọlọ́run sàlẹ̀ sí bẹ̀rẹ̀ fẹ́ Ìsáàlùkà yá àmúdá ọ̀rọ̀ sí فإنك يا باب العلوم العالم فقيه بدين الله لا بعرافتي وتوجت تاج العلم يا شيخ دنها تسوس الورى بالعلم لا بجهالة وقاك إلهي من مكائد حاسد وقاك إلهي من مكائد غضب وعمرك الله بنور